ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adúgbà fún aláwọ̀ ọba. Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí. Ó sì pa wá láṣẹ kíkà sẹ́tọ̀ọ̀pù fámìlì wa ní ìlànà pẹ̀lú òfin ọ̀run àti bánábì sọlọ́lá rẹ̀ sọ́lọ́ tó ṣe mú wa fún wa. Àwọn mùsùlùmí ẹ̀dá tuntun lọ lọ́n. Tá a bá ti sọ̀rọ̀ fámìlì, tá a sọ̀rọ̀ ìyàwó, tá a sọ̀rọ̀ ọkọ, tá a sọ̀rọ̀ àwọn ọmọ ikú mùsùlùmí tó fi lè enjoy family rẹ̀ ní pé kó mọ̀ pé ó kọjá apá kan fẹ́ gbádùn nìkan. kọ́kọ àtìyàwó kan gbà pé àwọn fẹ́ ṣèjọsìn fọlọ́n. ṣẹ́rí tí pásítọ̀ yẹn bá yọ kúrò níbi ìyàwó tó yọ kúrò níbi ọmọ bíbí tó yọ kúrò níbi fámìlì yóò sùn yàn ilé ayé fún ara rẹ̀ ká má sì sọ̀rọ̀ fámílì ìdùnnú rẹ̀ ò láì ìbọ́lọ̀ ṣe dálé ayé ó dáa ní pé kí ó máa súyàn òun lẹ́sí ní pé àwọn adùn tọ́lọ̀ fi sílé ayé ló fi jẹ́ràn àwọn tó bá ìtàtọ̀ bá ṣe kan yóò sọ ọkọ̀ fún píkì ní tó bá tó ṣe yẹn náà tó bá tó sọ ó tó píkì ní gbogbo orin tọ́lọ̀ máa ń ṣe fún yàn lé ayé kò sí kankan nú rẹ̀ tí èèyàn tó lè ka burú lẹ́ ní tó fà tí mo fi ń sọ̀rọ̀ yìí torí tó ti ń correct notion kan kò sí kankan tó dá ara dùn ìgbéyàwó ni ọmọ wà ń ara dùn ìgbéyàwó ni kó wà ń ara dùn ìgbéyàwó ni kí ìyàwó yan kó rẹwà ara dùgbéyàwó ní kọ́kọ́ ọ̀yàn kó wá responsible kò sẹ́ gbogbo bó ṣe jádùn yẹn náà nǹkan kò sí kankan rẹ̀ tó mọ̀lẹ́ kan àwọn adùn temporary ni the only thing tó ní keep yàn going ni pé kéèyàn gbé mo e rí i pé ọlọ́run ọba lèèyàn fẹ́ sí anybody tó bá ti wá yọ lé ń kó nínú ìgbéyàwó tó padà wáyá tó wá ní problem tó pé òfin ọlọ́run wá lóun fẹ́ fi tíṣẹ̀ á ní òfin kan kò fi ọlọ́run ọba bẹ̀rẹ̀ ẹ̀ tá a bá fẹ́yàwó fisikali nǹkan mẹ́ta la fi ń fẹ́yàwó tí ìsìláàmù sì takò kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá tún wá gbé e sókè ní mẹ́tẹ̀ẹ̀ta lọ torúbọ́lá àwọn bá fẹ́ kó ṣe wípé ọkùnrin àtobìnrin ó máa ní ìdí ara wọn dìgbà tí ayé fi parẹ́ ọlọ́run bá ṣe wípé bọ́kùnrin bá fẹ́ satisfy sexual urge tóbìnrin náà bá fẹ́ satisfy tẹ ọlọ́run ọgbọ̀n fàyè ní ilé ìtútù marriage rẹ̀ kan lọ ọlọ́run ò fàyè ní ilé lórí lágbájá ní ṣe òun fẹ́ ní intimacy òun obìnrin kan obìnrin yẹn gbọdọ̀ gbéyàwó rẹ̀ lágbájá o ó fẹ́ ní tí ń pèlú ọkùnrin kan ọkùnrin yẹn gbọdọ̀ jọkùnrin. àpọ́nlé ọlọ́run fi ṣe o ṣe mọ̀ àpọ́nlé náà àpọ́nlé yẹn ni pé ọlọ́run ọba ò fẹ́ rìdíùsì ọkùnrin sí pé kí ni mo lè nígbà lọ́wọ́ rẹ̀ nìkan kò fẹ́ rìdíùsì obìnrin náà bákùnrin pé kí ni mo lè rí lára rẹ̀ nìkan pé in tó wù ọ́ tó fẹ́ rí yẹn kó tó lè rí ọlọ́run fẹ́ kó gbé gbogbo ẹ̀ ọlọ́run fẹ́ kó gbé gbogbo ẹ̀ tó fẹ́ kọ́ lọ́ba fáyé ilẹ̀ ni òun náà lè gbé sí nǹkan fi ń dàrú yìí in tí ó wù ọkùnrin òun ni wípé à ẹni ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí tí mo bá fẹ́ mi náà ní máa fún lóúnjẹ ní máa sọ fún ní ìgbàlé pé à owó òun ti pọ̀ ju nǹkan tí mo kà ní ìlà rẹ̀ nǹkan ẹjẹ́ ìsanwó fún tá ṣe bẹ́ẹ̀ yóò tọ́kùnrin lọ́rùn mo bá sọ fóbìnrin náà wípé ẹwà o èmi náà ṣẹ́ríṣì pílọ́nù mi o nítorí pé lágbájá ọkàn wá afẹ́mi òun náà tó mọ̀ wá pàṣẹ fún mi pé èèfẹ́ àṣẹ fóbìnrin náà bá rí ṣe lásán ni owó ọkùnrin nìkan lòun fẹ́ gbà àwọn lọ sọ pé kò ní náwó rẹ̀ fún ọ àfijọ́ tí wọ́n bá ṣẹ̀tọ̀ tí ìwọ náà lérí tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ àgbà tó bá gbé tán ọkùnrin àti obìnrin mọ̀ ní èdè ara wọn nínú òfin Islam àkọ́kọ́ nù pé ọlọ́run ọba máa ó ṣe ń pé lẹ́yìn bá fẹ́ satisfy sexual intimacy ọlọ́run fàyè ní ilẹ̀ àfẹnìká nìkan ó lè fún ibẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ń kọ sílá yóò fi parẹ́ marriage home assessment ẹlẹ́ẹ̀kejì bíbí ma ọlọ́run fàyè mọ̀ kéèké èèyàn bí ma àfi tó ẹ̀ tó jẹ́ ìyàwó yìí tó bá ẹgbẹ́ yẹn bá rọ pé tọ́jú bí mọ nìkan ló ń bá lórí fẹ́yàwó yóò sọ pé ah no òun nídi àti gbé gbogbo bágéèjì ọkùnrin yìí ọmọ nìkan mú nìkan nílọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ni no bó bá rọ ọmọ tú rẹ̀ ń kọ́ gbọ́dọ̀ jẹ́ ìyàwó kọkùnrin náà sọ pé ah, ọmọ kàfẹ́ lára obìnrin nìkan ọlọ́run nínú tó bá rọmọ tú rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwa ni companionship kájọ wà pẹ̀lú ara wa ká má fi lólẹ̀ kárí èèyàn bá ṣe kárí èèyàn ṣí ẹ̀ tí wà lọ́kàn wa pẹ̀lú kárí èèyàn kún wa pẹ̀lú nǹkan tá a fẹ́ ṣe kárí èèyàn gbé bùkátà wa ká ṣó rẹ̀ sí i òun sọ̀pọ̀tì wà káwọn náà sọ̀pọ̀tì mẹ́lẹ̀ nítorí iléṣọ̀ṣọ́ ọkùnrin ọkùnrin ṣé máa bí ṣe ń gbé physical stress ló ń gbé psychological strength. obìnrin náà ń gbé physical stress ó ń gbé psychological strength? bọ̀ níbi tówó bá wà tọ́lọ̀ ń bá kí ọkùnrin dáadáa ọ̀pọ̀lọpọ̀ stress tóbìnrin ó máa gbójú ní psychological strength because ọkùnrin ó ti bá take care physical stress. tó bá ṣe wípé ibi tí nǹkan náà bá ti rọrùn normally ọkùnrin ó máa gbé physical stress jù púpọ̀ òun ní ṣiṣẹ́ hmm? psychological stress ti ó kéré ọlọ́run ní káwọn ọkùnrin àtàwọn obìnrin kájọ gbé fúnra wọn kájọ sọ̀pọ̀ sí ara wọn adùn wa ń bẹ́ ń bẹ́ lóòótọ́ òun náà ní challenge jẹ́ ẹ má sì jẹ́ ká tanra wa ẹ̀dá pẹ̀já jẹ́ ká gbọ́ ara yé àtàwọn tí wọ́n ti márì nínú wa àtàwọn tí wọ́n márì àtàkan ti márì marriage ò smooth o ó ládùn nù o ẹ má jẹ́ a máa portray ẹ̀ fáwọn èèyàn bíi pé àlìjánná nìkan ni marriage ìgbádùn nìkan ni ó ní challenges o. So kẹ́ bó ṣe pé ilé ayé tá a wà yìí náà òun náà ni téèyàn bá ti ọmọ sí iléèwé téèyàn sọ bá iléèwé o oúnjẹ nìkan ni wọ́n ń jẹ ń bẹ níjọ́ tó bá padà ráhùn wàhálà tó wà ń bẹ yóò padà máa sọ fún ẹ̀ tó wá sọ pé lè ń bẹ ń hmm? bẹ àmọ́ ẹ̀ sọ fún pé sórí wàhálà yẹn wà ní dẹ́ẹ̀kì kéèyàn ti láti pé bẹ́ẹ̀ náà ni márèèjì náà máa ní challenges bẹ́ẹ̀ bá ti pèpè ọ̀kan àwọn èèyàn síbẹ̀ báyìí níjọ́ táwọn challenge bá ti ń kọ́ mọ̀ ẹ mọ̀ wá sọ fún akókè àkọlé báyìí báyìí lélẹ̀ báyìí lélẹ̀ àmọ́ tá a bá ti portray rẹ̀ báwọn èèyàn wípé yóò kàn máa lọ smooth ni níjọ́ tán bá rí challenge kékeré wọ́n máa pariwo sáwọn nìkan tọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí pé ìdílé ànábì lábẹ́ fi ṣẹ̀dáǹpù sallallahu alaihi wasallam èyí ń bẹ̀rẹ̀ báyìí alimamu muslim rahimahullah nínú sọ̀rọ̀ muslim iná bukori náà gba àdìsí wa ṣùgbọ́n muslim ni mo fẹ́ lò àdìsí one thousand four hundred and seventy eight àdìsí one thousand four hundred and seventy eight imamu muslim bíi pé a ní ìyá nàbí sallallahu alayhi wa sallam la fẹ́ lò láti ká sọ díẹ̀ ká fi lè apply rẹ̀ síra wọn. jama bá ti jòkó yìí lónìí ìtàn ní lónìí ìtàn ní lónìí ìtàn ní tá a jòkó yìí ní nàìjíríà tòní tá a bá bí àwọn ìyá wa àtàwọn bàbá wa tá a jòkó pé nílé lọ́kọ láyà lónìí kí ni greatest challenge ó lọ́rọ̀ jíjẹ àti mú jíjẹ àti mú ẹ̀sùn pọ́rọ̀ ká pẹ̀ ká pèsè jíjẹ ọ̀dọ̀ ta ló fèsí ló fi sí yú ọ̀dọ̀ ọkùnrin tó lásìkò tá a wà yìí ní ti challenging time ní fáwọn ọkùnrin ó ti wá jẹ́ challenging time kọ́ o lásìkò tá a wà yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò máa fèsì fáwọn ìyàwó yóò máa ṣe gíragíra sí i wọ́n fẹ́ púrùfù pé kó wà responsible wọ́n fẹ́ sọ pé kò ṣe tó wọ́n fẹ́ fi hàn wípé kò fẹ́ ká satisfy nídìí àwọn nǹkan ò rọrùn fáwọn ọkùnrin pọ̀sùrù náà ló níbi anábì sọ́lọ́lá lọ sílẹ̀ sánábì tọ́lọ́ ọba rán sí wa tó ṣe fáwọn ìyàwó rẹ̀ náà ní ìyá ọgbà wa mọ̀ òmìnir Jabir bin Abdullah ó ní Abubakar radiyallahu anhu ó wọlé tó ànẹ́bí sọ́sọ́lá ń jọ́kàn nígbà tí ó wọlé ó yọ̀ ó bá yọ̀ǹda pé ṣé kò ń wọlé ànẹ́bí kan ló dáwà nígbà tó wọlé tó dé Abubakar báwọn èèyàn jòkó sẹ́nu ọ̀nà ànẹ́bí ànẹ́bí ò yọ̀ǹda fẹ́lẹ̀ kan kó wọlé ìgbàtàwò bá kìrì dé ànábì yọ̀ǹda fábàkì wọlé ó márùn dé Umar náà gbá yọ̀ǹda ó márùn wọlé nígbà táwọn méjèèjì ó wọlé wọ́n bá nàbí sallallahu alaihi wasallam wà jíman sáàkìta ànábì dákẹ́ lẹ́yìn tó dorí kodò tí ìbànújẹ́ hàn lójú ẹ̀ ó dákẹ́ ìbànújẹ́ hàn lójú ẹ̀ ó mọ̀rọ̀ wá ọ̀pá agbóhùn àná ìṣe ríra ẹ̀ ó mọ̀rọ̀ wá ní làákùnlánà ṣe án ó dẹ́kun nàbí yà sallallahu alaihi wasallam òun fẹ́ sọ nǹkan kan tí ó máa nábì rẹ̀ ní lápá nábì Umar wá ní ya Rasulullah ìwà nábì láọ̀rọ̀ àìkà bínta Kharija ìyàwó mi bíntu Kharija tó bá rí kí tó kúnlé sáà látìrìn náà papọ̀ ó sáàwó kankan mọ́ mi bí kí n fún lówó òkílájẹ̀ ọkùnrin kalẹ̀ Umar sí pé ọfẹ́ sọ bá náà wípé tó ti bá òbí tí ìgbàgbọ́ náà ọba ló bá sòfin kalẹ̀ bí káṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn obìnrin obìnrin ò lè fi èso mọ́ hmm. so Umar wa sọ fún ànábì pé kí n tó jáde ní ṣe bí tòkọ́ rí ja owó kankan mọ́ mi ní nkówó hmm, wa wá challenge mi fàwàjá tó onúkà mo wá fọ́ ọkàn lọ́nà mo gún pé àbí nǹkan ń ṣe ọ́ ó mọ̀ sí ṣeré nǹkan tó kún un lé nígbà tó wá wílé àlóyìn bá rẹ̀ mú sọ́lọ́dọ̀ àríwá ní à ṣòṣe ìjú ọba kún un lé nù múnà haúlí kàmàtàrọ̀ yẹ̀sálẹ́nì lápapọ̀ àwọn tó rí sájò kó ti mìíràn àwọn ìyàwó tèmínà ń tàjọ ń fánù ó mọ̀rò ti rò pé bí nǹkan bá tẹ̀ bá ń bà wọn ó yẹ kán sí ànábí jẹ́gbọ́n gbáà ànábí àwọn ìyàwó ti ń béèrè àríbò pẹ̀tọ̀ pé ànábí ọlọ́run ti ń gba wá yìí obìnrin náà lóbìnrin ó máa jẹ́ o tọ̀ kí láàfin sọ ilé yìí ò ní pín pé kò sí nǹkan wa tó kọkùnrin náà máa obìnrin lóhun béèrè ẹ̀tọ́ rẹ̀ tó bálágbára náà ló fún ó sì sọ̀rọ̀ dáadáa sí ó lọ ẹ́ má sọ pé àkílódé láti ọ́tà tí wọ́n ṣe ń kọ́ yóò ni o òyí tí wà yìí kankan tí ó sọ̀kalẹ̀ fún ọmọ ọgbọ́ ànábì ti kú ẹ̀ wà yìí ti ta ìtàwò fún mẹ́nu ṣàgbà àgbàkà tí wọ́n ló wọlé àbákì lọ́mọ lọ́dọ̀ ànábì ó bá lọ́dọ̀ ọmọ láàrẹ́bí àbákì wá bínú pé àà ah, àbákì ah. wá lọ́gbọ́mọ tí ẹ̀ ọwọ́pọ̀ ọgùn lọ́wọ́ pé àbí kan ṣe yìí kílẹ̀ dáa máa nẹ́bì fún ó mọ́rún náà lọ́lẹ́ gbọ́mọ tí ẹ̀ ò náà okùn lọ́rùn wọ́n wá sọ fún àmì ìjọ àsọ̀fọ́ ma wọn pé ẹ̀ ń bí ànẹ́bì ní nǹkan tí ò ní lọ́dọ̀ ẹ mọ́dà máa lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tán incident mi tó ṣẹlẹ̀ tánàbí láti yẹra fáwọn ìyàwó rẹ̀ fóṣù kan wọ́n fi tínú rẹ̀ náà tí ìṣúná yíyẹra hmm? ó ní ìlà ìlà ní pé ìṣẹ́dì téèyàn ó sọ pé tó gbóbìnrin provoke yàn tọ́wàá yarí ló lò kọ́ lẹ́ẹ̀ kó sọ pé a fún tó ti ṣe mo fi ọlọ́run ọba búra mi ò ní súnmọ́ fọlọ́ǹbúra ọgbọ̀rọ̀ wá ń bẹ̀ òun ní fún òun yìí tí ó bá ti fọlọ́ǹbúra tó tí ó bá ti fọlọ́ǹbúra ń bẹ̀ kò ní ìdájọ́ kankan pé fóṣù kan ànábì sọ̀sọ́lá àwọn akáfẹ́lìsì ilé àwọn ìyàwó rẹ̀ ní ànábì wa mọ́bì kan tí ó sì kankan láwọn ìgbà ànábì sí èsì fóṣù kan

iṣẹ́ tó ń gbé bá náàbì kọjá gbogbo ilé yóò tẹ́sì ma páwọn ìyàwó ànábì báyà bá sọ̀kalẹ̀ ọmọ pẹ́tọ̀ ọkọ̀ gbọ́dọ̀ débẹ̀ kò bá fẹ́ kọ́lọ̀m bínú sọ lókú ọlọ́run wá ní ìwà ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ ẹwà in kuntunna turidna al-hayata ad-dunya wa zinataha ilé ayé àtọ̀sọ́ ilé ayé lẹ́ẹ̀ ń fẹ́ lẹ́ ti dáná ẹ̀hún ẹwà o fata àlẹ́yìn ẹ̀súnmọ́ bíbà yìí ẹwà o mà ti ẹ̀kọ́ náà o sàrẹ̀ ẹ̀kọ́ náà sàrọ̀ ìjọba ẹ̀yẹ́ kí n fún yín lówó tí ń fi dìpáàtì yín tí ń fi yọ̀ǹda yín pé ẹni tó bá fẹ́ ànábì tó ń gbé ń wálé ayé àtọ̀sọ ilé ayé ànábì ò ráyé àti máa wálé ayé fẹ́nìkan o tó bá wà dídé tó bá wà náà ní òkùn tó bá fẹ́ torí ilé yìí ń balẹ̀ ẹjẹ́ kí n fẹ́ sí rí àwọn wà ń kún túnà torí na lọ́ha wọ́n rọ̀ súúlà hù wọ̀dára àfọ̀rọ̀ àmọ́sẹ̀gbé ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ àtijọ́ alkìyàmá lẹ́ẹ̀bá ń wá tẹ̀síjẹ́ mọ́ àádàlẹ̀ mọ̀sẹ̀láti ọlọ́run bá pèsè ládáadáa fún tọ́ sẹ́wọ̀n ọlọ́run ti fún wọn choice áyà tó sọ̀kalẹ̀ ní nígbàtá àyè sọ̀kalẹ̀ ànábì wa bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Àìṣà ẹ̀tọ̀ ọlọ́run sọ áyà kalẹ̀ jábẹ̀ látorí jẹ je. sọ fún Àìṣà pé mo fẹ́ present alámàrí kan fún àmọ́ kò ní wù kó kánjú choice o àtàtẹ̀sẹ̀ ṣírí fi ọwá kàáyà fún àìṣà ọlọ́ni kẹjú ṣe so fẹ́ ṣe pẹ̀lú mi ní àbíkí ìfẹ̀ kan sẹ́ẹ̀tẹ̀ frí ọlọ́ni mọ́dá mú mi o ṣẹwọ̀n pé nǹkan tó bá lágbára dé wọ́lọ́n sọ áyà kalẹ̀ tí kọmọ́dá mú ànábí táwò sì ní áyà kẹkàn tọ́lọ́n sọ kalẹ̀ fún ọ̀tọ̀ wọ́n kálukú gbà bẹ́ẹ̀ ni o ṣẹ́ ti gbọ́ níjọ́ táwọn ìyàwó tí wọ́n bá ti ń dààmú wa ọ̀rọ̀ dáadáa lókùtà máa sọ òtí ẹ̀bẹ̀ àfẹ́yí tó ti wà ní kùránì kan ló máa kà ló bá sì káfẹ́ yóò pé tí wà sánàbí wà ní wọ́n ni ni ó wí ẹ̀hẹ́n wọ́n ìpọ́lọ̀lẹ́ bá ń fẹ́ àtànábí àtijọ́ alkiyama ẹwà ẹjẹ́ iṣẹ́ ti fi nígbàtà yíwa sọ fún Aisha fútọ̀ lọ́lẹ̀ wájọ̀ ń da lọ́lẹ̀ síkà dáadáa àwọn òbí rẹ̀ Aisha wa ni àfíkà ya Rasulullah astashiru àbàwáyí ṣe nípa rẹ̀ níbẹ̀ tí wọ́n á ní ìdàgbàṣà àwọn òbí rẹ̀ yìí jù pé ah, ohun tí ma tó oṣù sí bóòlù oṣù wájú sí mi bal akhtaru Allaha wa rasulahu wa dar al-akhir mo tún sí ọlọ́n mo tún sí ànẹ́bí mo sì tún sí jáde ìyàwó ẹ̀rì kó rí bí tún sàrí sàpákùnrin ni ànẹ́bí ànábì ni ó sì wà nínú rònú kọ́lọ̀ tó sọ áyà kalẹ̀ ẹ máa ogóbìnrin ṣe máa wá ń ṣe nǹkan Ummul Mu'minin ní Aisha o bó ti jẹ́ Ummul Mu'minin láyé Ummul Mu'minin náà ní láì jẹ́nà tá máa ń ká àwọn obìnrin ayé inú àwọn tó wà lókè lókè ni ẹwà agbọ̀n tí Aisha wí tàbára bí ìbẹ̀ pẹ̀lú Aisha Aisha kọ́ olóhun túsọ lọ́wọ́n túsà nẹ́bí wọ́n sì túsà jálkìyàmá Aisha wá fi kún wà alùk Allah tó kúdẹ́ra mọ́ra àtàmì nìsá ìkàbílẹ̀ bí kúlù àmọ́ mo fẹ́ bẹ̀ ọ́ èmi ti chúùsì wà tànàbí ìbẹ̀rẹ̀ chúùsì wà nàbí ìyìn ní tẹ́kọ̀ọ́ sọ kankan fáwọn ìyàwó rẹ̀ pé mo chúùsì nù tẹ́sì àwọn náà wò káwọ̀ ẹjọ́ lárí máa ìṣẹ́gbọ́ pé èmi ti chúùsì wọ ní tìjó bìnrin òun wò pẹ́tọ̀ bàbá tẹ̀ tí wọ́n bá tẹ̀ lé lọ tó bá pè ọjọ́ àwọn àná ṣẹ́rí tó bàtà àwọn fi ń sọ̀rọ̀ àwọn tàí fúnra wa ò ní wípé kí àwọn ọkùnrin wá mọ́ fi rò pé bóyá àwọn obìnrin wá yàtọ̀ sáwọn obìnrin yòókù dáàánú ah, gbọ́ nǹkan yé àwọn obìnrin àwọn hmm, hmm, obìnrin náà lóbìnrin ń jẹ́ níjọ́ tó bìnrin bá ní ṣe bí obìnrin ìwọ ni kí wọ́n ṣe bí ọkùnrin má sọ pé ṣe bí obìnrin kí obìnrin náà ni ó ṣe ṣe nọ́mà tó bá sọ pé ah, àwọn obìnrin àkọ́kọ́ tágbọ̀n kan yé fún òkú bá ṣe ń gbọ́ nǹkan wọ́n yé náà nù ẹ́ wọ́n sọ fọ́ kankan náà àwọn ìyàwó rẹ̀ pé tí mo jùsù ìjáwó táà náà jùsù ẹgbọ́ àlẹ́bí wa ni ah no because tó yíwá àsálùkù ń bẹ̀ ọ́ pé má fi kàn lọ́mi lọ́rùn látàs alìmọ̀rá àtùmìnà hóná tá bá bí mi tẹ́lẹ̀ kankan ni wọ́n bá bí mi pé kí ni Aisha jùsù ilá àbátùrà máa sọ fún àwọn tó bá bí mi nítọ́ má lọ mọ́ mi lọ́rùn pé àṣọ́mọ̀pọ̀ ah, ti sàdéhùn ó má O ma tọ́lọ̀ bá fi sí wọn ìgbé kí ni Aisha chúsì mi káwọn náà wẹ́pẹ́ náà bá chúsì mi káwọn náà chúsì ẹ́ anábì wa ni ó mọ̀ pé tó fẹ́ sọ fún mi yẹn pé kí n sáàmà méèkì kan difficult fáwọn èèyàn walakin ba'athani mu'alliman muyassiran ọlọ́run bá gbé mi dìde lẹ́ni tó ṣe wípé yóò máa kọ́ àwọn èèyàn lọ́nà tó da àti láti lẹ́ni tí ó máa ṣe nǹkan rọrùn fáwọn èèyàn káwọ ọkọ ká mú pé bàbá fẹ́ jọ ànábì kí láì jẹ́ àjẹmọ̀ alímọ́nù mo yẹ ẹni tí ó máa kọ́ yàn bí a bá ṣe mistake ẹni tí ó máa kọ́ là attention yàn sí nǹkan tó dáa ẹni tí ó máa gbìyànjú àti ṣe nǹkan rọrùn fún yàn iṣẹ́ tó náà bá gbé fọ́kùnrin tọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ wa yìí kí làwọn mọ̀ ń bẹ́ẹ̀. ìtààmù ń bẹ̀ o ni pé báàbá ti ẹ̀ ní káwọn ìyàwó ànábì tẹ́jẹ́ ọmọ àtìmọ́bìnrin ẹwọ nǹkan tọ́nà ọba ká níbi ọkọ àtìyàwó yẹn kéèyàn náà máa ní bẹ́sìsì pé tó ń fi túùsọ ọkọ òun ni lílá wà lè rọ̀súlìhì wà lè dárí àfẹ́ gbogbo ẹni ọ̀dá consideration téèyàn bá fẹ́ fi túùsọ ọkọ kéèyàn lè sọ́mẹ̀ pé ah, torí ọlọ́run torí òjíṣẹ́ ọlọ́run àti torí ìjọ àlùkìyámà ń bẹ lára nǹkan tí mo fi tú sọ́kọ̀ yìí kọkùnrin náà kó náà lè sọ pé ara nǹkan tó ń fi tú sí ìyàwó òun yàtọ̀ fún oníbàyí oníbàyí olùgbé rasulihi wa li ta'ala àfẹ́ fọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹni nìkan tí ò bá ti sí kọ́nsẹ́ẹ̀tì ọlọ́run àtòjíṣẹ́ rajal kìyàmọ̀ bẹ́ àwọn nǹkan tá a fà tó rẹ̀ bí tú tara wa tó bá ti fèèdì wàhálà òṣèlè ni o tó bá ti fèèdì wàhálà òṣèlè ni o so nìkan mùsùlùmí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àti rajal kìyàmọ̀ ó pàtàkì ilẹ̀ ṣe gbogbo kọ́nflíkì tí ó bá ṣẹlẹ̀ nílé ayé àti níbi nìká wa ni o àti ládùúgbò wa ni o àti nílé wa ni o àti ní orílẹ̀-èdè wa ni o gbogbo tí ma ń fa ìyapa ẹnu kìí sábà kọjá nǹkan ní at the level of the country at the level of the state at the level of the local government at the level of the family gbogbo crisis tí ó bá ṣẹlẹ̀ kìí sábà kọjá nǹkan méjì ọ̀rọ̀ owó àtọ̀rọ̀ ọ̀nà hmm? ọ̀rọ̀ owó àbí resources àbí á lágbájá tẹ̀ ní mọ́lẹ̀ almal wọ̀lìjá owó resources àbí á lágbájá bìlítù ni lágbájá sọ̀rọ̀ sí ni lágbájá rí ni pé lágbájá ó respect ni méjèèjì náà ni máa ń fa problem méjèèjì yẹn ọlọ́run bá ti bá mójútó méjèèjì òun ló fi pín bẹ́ẹ̀ bá ti wò ó wò bí nǹkan bá ti ń tọ̀ tọ́rọ̀ owó bá ti ń há márèjì máa fẹ́ ní crisis ká má tara wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tá a máa ń lọ́mọ nǹkan míì tá a máa ń lọ́mọ rízì ọ̀rọ̀ owó ni àwọn nǹkan míì náà táà mọ́ ń lọ mọ́ nǹkan míì ọ̀rọ̀ pé lágbájá tẹ̀mí mọ́lẹ̀ ni tó mìíràn wípé bóòlù náà tó wá ṣe ń kọ́ nígbà tí ó sọ̀rọ̀ ọkùnrin ó ní tóun fi fọkùnrin so lórí fóbìnrin ni bìmọ́ fọ̀tọ́lọ̀ lọ́wọ́ bàbá wọn làbá àwọn àlè ọkùnrin òun fi so lórí bá gbé fáwọn apákanjàpá kan lọ àti tó gbé wọ́n náwó wọn lọ́wọ́n bá ṣe gbogbo tókìnrin ní ọkùnrin ní obìnrin tí kí ọ̀rọ̀ owó ó wá ní kóbìnrin kọ́ kó náà bá tí kí alé ẹ̀ pọ̀ sí ló padà dá wàhálà lẹ̀ fún wa òun ni pé nígbà tí rìsọ́sìsì ti ń há iṣẹ́ kó ṣe pọ́kùnrin ọ̀kan lè ṣe tí ó tóun tó tó fámìlì rẹ̀ kò ká mọ́ obìnrin náà ló ń fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ̀ tó bá ti fẹ́ sọ̀pọ́ọ̀tì rẹ̀ yẹn táwọn méjì ó bá ṣe mẹ́jẹ̀ kí n tàn yín nǹkan tó dáa ni obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kọ́lọ̀ kò sàlẹ̀ tọ̀lú rẹ̀ ọ̀láyìí ká appreciate ni o àmọ́ òótọ́ ọbẹ̀ onífíṣà pé wàhálà yẹn ọlọ́run fẹ́ kan gbélé wọn lọ́rùn tẹ́lẹ̀ tẹ́rí tán bá ti ń ṣe yóò mọ dí àwọn nǹkan kan kù nù pátáwọ́ ẹ̀jẹ̀ o reality lọ tán bá ti ń ṣe ẹ́ yóò máa dí ìkankan kù nínú nǹkan táwọ́ ẹ̀jọ́ àmọ́ nígbà mí ń bẹ àwọn ọkùnrin yìí fẹ́ rò ìgbà mí náà ti àwọn obìnrin náà máa ń kọjá àlàlẹ̀ primary role ọkùnrin ni kó provide fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ primary role àwọn obìnrin pé kó mójútó ọmọ rẹ̀ ọkọ rẹ̀ kó sì mójútó lé níjọ́ tóbìnrin bá ti kà á pé primary road tó ń gbé òun fẹ́ mójú tó lé ara nǹkan tí ó challenge ìgbé yóò challenge authority ọkọ rẹ̀ ẹ́ kò sí ní kàkún ẹgbọ́n mi ò ṣe sọ tó bá ti kà á primary road ẹ́ pé tó bá ti kà á pé nǹkan tó jẹ́ nǹkan pàtàkì jù tó ń fi wà níbi marriage ni pé òun fẹ́ provide fún yín ni yọba ti ṣe bẹ́ẹ̀ ẹ́ kò sí bọ́kọ̀ yóò sì enjoy marriage níjọ́ tọ́kùnrin náà bá ti sọ́ di wípé in tó jẹ́ primary road tẹ́nà tó náà bá ti ṣe kò sí jọ kíyàwó rẹ̀ náà níbẹ̀ yàrí máa lọ so sọpọ́ọ̀tì táwọn obìnrin bá ń fún wa ń tẹ́lé fi lé máa ẹ̀jọ́ rẹ̀ ó ní pé kẹ máa rántí àdárò àpọ̀ ẹ̀yìn ṣe kí ní ìkè sọkọ yín ń ṣe fún kì ṣe fọ́lọ́wọ́n ọba ẹgbàládà

ọ̀kan méjì ọ̀kan ògbà kankan mistake ńláńlá táwọn obìnrin wá ń ṣe lásìkò yìí òun ni pé ká pa àwọn ọkọ wọn tì ká wá láwọn ń bá àwọn ọkọ wọn tọ́jú àwọn ọmọ táwọn jọ bí bóbìnrin bá ṣe lè ṣe róòlù ó ní pé ó ìyá kò róòlù róòlù ó sì yẹ kó yé wa pé obìnrin ò sáà lè jẹ́ ìyá ọkọ ẹ̀ àbí ọmọ ni tọ̀tọ́ ní kó sí jẹ́ àwọn ọmọ ó jẹ́ ìyàwó fún ọkọ gẹ́bùn ṣe ọkọ náà o bóhun ṣe jẹ́ bàbá fáwọn ọmọ nkọ kọ́ òun náà jẹ́ ọkọ fún ìyàwó róòlù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹ má jà gbọ́ o ẹ sì má jà ṣe o ẹ má jẹ́ ká ṣe bí pé à wá o lábájá òtí wá mú mo bínú mo fẹ́ fèsì àwọn ọmọ mi ni tó bá sì lè fi jẹ́ ìyàwó fún kọ̀wọ̀ ó gbọ́dọ̀ fún lẹ́tọ̀ ọkọ̀ tọmọ ògbé tọkọ̀ lẹ́fi ṣe mistake pé náà èmi iṣẹ́ ìyàwó mọ́ èmi kàn fẹ́ jẹ́ ìyàwó ọmọ mi ni tó bá jẹ́ ìyàwó kan púpọ̀ tọ́jú àwọn ọmọ rẹ̀ ò sọ pé kó o má tọ́jú ọkọ rẹ̀ o béèyàn bá mọ̀ pé èèyàn bá ní ìdí kankan àbí compromise náà lẹ́bàá ṣe ẹṣe kò àbúrọ́fù yàn pé torí pé èèyàn ń tọ́jú àwọn ọmọ torí táwọn obìnrin kan fẹ́ ṣe nísìnà ta ẹgbà tó padà wá tí ò lówó kankan lọ́mọ́ àwọn ọmọ nìkan mọ̀rẹ́ fi ìtàní ó wà o èyí tá a lè fi gbádùn rẹ̀ tó tọ́lọ̀ ń bá kẹ́ obìnrin tí sì ń tí ń tọ́jú àwọn ọmọ ń ṣe pé lóòótọ́ ó ń bọ́kùnrin gbé e ni ó wá fọkàn sí fóun ó gbà ládàrọ́dọ̀ ọlọ́run ọba ó wá tẹ̀lé bàbá pẹ̀lú àmọ́ tí máa ń kà níkà pé òun fẹ́ fi get lọ́dọ̀ ọkọ òun ni ń wéṣẹ̀ ẹ̀fọ́ tẹ̀ ni o ẹ dákun róòlù méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá àwọn ọmọ ìyàwó fọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni pé róòlù ọkùnrin náà kọ ọkọ fún yàwó bàbá fáwọn ọmọ ẹ̀dàkùnkùn lọ́lọ́ òkínlá ní ìdí ẹgbùn fi sọ àwọn ọkùnrin wa tí nǹkan bá ti ń tọ́ ìta ní ìbáwọn obìnrin ni pé ká appreciate wọn ká fi dúpẹ́ ẹ̀dà support wọn àmọ́ kóbìnrin náà máa rò pé ní sí nǹkan wá fẹ́ fẹ́ òun náà wá fẹ́ ṣe gìràgìrà sọ́kọ rẹ̀ ó bá ń jẹ́ kó bá ń jẹ́ ìyàwó fún kọ́ kó fẹ́ dáṣẹ́ rẹ̀ nínú ọlọ́mọdé ìṣẹ́ wá dánù ọlọ́mọdé ìṣẹ́ wá dánù tọ̀ bàbá màbẹ́ bàbá ti wá pàṣẹ nìkan àtàwà ńlé àtọkọ àti ìyàwó wa wípé báwọn ìyàwó wá ti jẹ́ tiwa ẹ̀yin náà ti já sọ fún wọn ẹ dákun ẹ máa wò dáadáa aṣọ iṣẹ́ mẹ́ta kàtọ́ ń ṣe ó lè ṣejú mẹ́ta náà lọ bíyàn bá wo aṣọ aṣọ máa ń protect àbí aṣọ máa ń gẹ́ni ẹ máa ń protect ẹ máa ń dáàbò bò yàn àbí ẹ̀kọ́ ẹ máa ń gẹ́ni ní máa ń dáàbò bòyàn protection bọ́lá ti ṣe lónà ní máa ń dáàbò bo èèyàn òtútù ò ní mú àbí tọ̀ náà ń bọ́lọ̀ bá pa àwọn ìyàwó wa tó sì pa àwọn ọkọ náà pé lìbá tó ń là fún wa tó lìbá tó là hún náà ní tá a fẹ́ káà méjì ṣe fúnra ní pé ẹ̀já dáàbò bòra wa o ẹjá dáàbò wa o ọ̀nà wo one ẹjá wa níbi primary need nìkan kóbìnrin má yarí mọ́kọ rẹ̀ lọ́wọ́ wípé òun ò ní tó bá ti lè ṣe ò dáàbò kọkùnrin náà má pàyàwó rẹ̀ sí o ti rẹ̀ ní bá ti lè ṣe bẹ́ẹ̀ àwa ní nǹkan táwa fẹ́ protect o àwọn kèfèrí lè mọ́ ní o àwọn mùsùlùmí ní o ọlọ́run láwa méjèèjì ìdábòbò la jẹ́ fúnra wa kóbìnrin kó má dì fáìfọ ọkọ rẹ̀ ní nǹkan tí ó fi já dábòbò fún ọ ìdí ní mú pé ẹ kò sí responsibility rẹ̀ tó à nípọ̀kùnrin wà irresponsible àwọn obìnrin kan bẹ táa gbọ́ tó ṣe pé lọ́dọ̀ ọ̀tí wọn wọn ò kí ẹ̀kún ọlọ́kọ wọn ṣe zìnà kò kí ẹ̀ gbogbo nǹkan tó sáwà áfáǹtì ẹni tó sáwà fẹ́ yàwó léò impression wọn ni pé kẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó mọ̀ pé bàbá sọ pé tọ̀ èèyàn fẹ́ràn ọlọ́run ó fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ní tí wọ́n kìí á mọ́ ìkílẹ̀ yóò gbé lórí wípé tòyí tó sáwà áfà ní pé sórí létà jọ gbé èmì nìkan mọ́ sáà ní nǹkan wá lọ́kùn rẹ̀ wá ń ṣe zìná ó ní àwọn ọlọ́mọ tó jẹ tó yò pé ìwọ́n fẹ́ kán sọ libasun lakum wa libasun lahunna òun ni pé ká bora wa kádábò bóra wa àìdábòbò náà ni wípé ká má deprive àwa ní ní sàrà wa ká má deprive àwa ní ní sàrà kódà tó bá ṣe kó bá dé level pé ah ìwà láìwọ́ ẹ̀mí ò tẹ́ wá sí ní múdù ẹ̀mí ò tẹ́ gbádùn rẹ̀hùn tí ó bá ti sí ìwọ sáà sọ́ọ̀fù problem ọkọ rẹ̀ kò nídìí kó wà ní bẹ́ẹ̀ni táa bá fi lè aláò pé pọ́pọ́ọ̀tì tí fẹ́ kò nípadà tó lè dìbísì náà a ti dáṣẹ́ wa nù ó kò sí bó ṣe wù ká hákùrà á tó ká yànà fílà tó ẹ̀yìn ká ìyá sàlátù tó ká jẹ́ ka ó mú kan tó obìnrin ò gbọ́dọ̀ gbé torí e pé torí pé ah no no no òun ti ṣe wàhálà kankan jù ya drop wàhálà ni ọkọ àti ìyàwó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fẹ́lómi káwọn wá sára wọn ẹsẹ́ǹsì tọ́lọ̀n fẹ́ra wọn ni libas function rẹ̀ it ìtumọ̀ pé ká protect ara alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé libáàsì sáàbá ń wọ̀ ó ma ń kọ́bà hmm? sáàbá lo protection ní sẹ́ǹsì pé ká má ṣe zìnà ká lo coverage ní sẹ́ǹsì wípé ìfáàpé lágbájá níyàwó ó jẹ́ káwọn àṣírí rẹ̀ kan bú ìfáàpé lágbájá lọ́kọ ó jẹ́ káwọn àṣírí rẹ̀ kan bú ọkọ ìyàwó tóun mọ́ ìyàwó rẹ̀ ó lè láwọn wà kan lọ́wọ́ lóòótọ́ hmm? ṣùgbọ́n tó àwà lábẹ́ nìkan hmm? àwọn ọ̀wà yẹn ọkọ rẹ̀ ní báàbò àwọn àwàká ń bẹ kọ́kọ́ náà lè ní lọ́wọ́ torí kó níyàwó láti ìrìn òbí tó òwò níjọ́ táà bá ti mójú tó bọ́lọ̀ ti pẹ̀lú àti jẹ́lì bá sùn fúnra àṣírí àwọn méjèèjì ó tó ara àtúmọ̀ lìbáàsì náà òun náà ń kọ́fà tí lìbáàsì ń ṣe ó beautify ó jẹ́ ọ̀ṣọ́ ọkọ àti àwọn ilé jọ́sọ̀ fúnra wọn tọ́ bọ́lọ̀ bá wá pé àwa méjèèjì ní gámẹ́ǹtì fúnra wa nǹkan méjì ní gámẹ́ǹtì máa ń ṣe tí ó fi dá o yóò wà beautiful yóò sì fit ìdàbá pè lásọ àbí kó tó gbé yóò jẹ́ lásọ́kọ̀ yóò fit yóò sì wà beautiful àbíbẹ̀kọ́ tọ̀ ẹ̀dàkùn bàbá wá rí situation tàbá wá rásọ ọ̀kan ẹyọ ọ̀kan lálé àchífù ń bẹ́ afẹ́ kó kí méjì pé káàsọ̀ yẹ́ kó fáìn kó sì ṣe déédé ẹni tó wọ̀ méjèèjì làwọn akáwọ́kán lẹ́yọ ọ̀kan lálé rí ẹ̀dàkùn jẹ́mọ́ ìwó lálọ́gún a ní tàbá ti fẹ́ wàsọ nǹkan méjì làfẹ́ àchífù ń bẹ́ẹ̀ afẹ́ kó wà bí ó ti hu kó jọ́sọ kó sì fìtì kan wọ́n sọ fún wa pé àná ah, òsọ rásọ táàrí ẹyọ kan náà ló lè sáàfù ń bẹ ká mú kan èwo lálọ fún kó fìtì ni àbí ẹ̀kọ́ ni kó fìtì ni tọ̀ bá sọ bá wá fẹ́ fìtì ṣe mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ó ní wípé ẹ fẹ́ mú èèyàn méjì báyìí ó jọ pa àtìyàwó ẹwà fẹ́ jẹ́ àwọn méjì papọ̀ kò fi lè ṣe déédéé hmm? ọlọ́run sọ fún wa pé tó bá fẹ́ ká sọ fíìtì fún ọkùnrin tàbí ìyàwó tó fẹ́ fẹ́ o fẹ́ kó fíìtì ọkọ tí wọ́n náà fẹ́ fẹ́ o fẹ́ kóhùn náà lè fíìtì ọlọ́run wa sọ táṣe fún wa ọlọ́run ní yába ní Adam qad anzalna ilaykum qad anzalna alaykum libasan yuwari sawatikum wa risha a ti sọ̀kalẹ̀ fún yín aṣọ tí ó kọ́fà òhò yín tí ó sì jẹ́ ọ̀ṣọ́ àti méjèèjì tí ó bá lè sáfọ́ ọdún rẹ̀ tí ọlọ́ntẹ̀lẹ̀ wà lè bá aṣọ tákúwà ìbálẹ̀ ni kó ṣe yí kọ́nsẹ́pì ìbẹ̀rù ọlọ́run tó wà ní anybody tó bá fẹ́ fẹ́yàwó àbótẹ̀ fi fẹ́yàwó tán ẹja máa lé ẹ̀ńfásísì lórí wípé yàtọ̀ fún pé ìgbádùn bẹ́ ń bi ìyàwó alkiyama náà wà bẹ́ wàláhì kìí ṣe nǹkan kékeré ni ó fún wa ní fọkànbalẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ sí máa yọ àwọn nǹkan yẹn kú ń bẹ́ẹ̀ ló ti ọlọ́run fẹ́ kíyà jẹ àwọ ọkùnrin àtobìnrin ni lọ́lọ́run fi dẹ àwọn ìyàwó wùsọ́ sí wa ló dé àwa náà sí wọn bẹ́ẹ̀ ni ìgbà tó ní bá bẹ̀rẹ̀ sí yọ kó bẹ́ẹ̀ tó pé nǹkan ẹyọ kan tààrọ̀ kó jẹ́ náà ní pé ọ̀rọ̀ owó owó owó owó tó lè bá tó takwa àtakwa òní tọ́ tá a bá ti wá jọ́kọ̀ àti àwọn ẹ̀dá kan tí ó jẹ́ ká lè àṣífù takwa ọlọ́run bá jí kó yíwa fún tọ́kọ̀ àti àwọn bá ti wà ó ẹ̀dàpẹ̀ ọ̀rọ̀ ìsọ́kàn under what condition ni wọ́n gbọ́dọ̀ fi wà wọ́n gbọ́dọ̀ wà under condition ìkọ́ mọ́tò kò dú ìlà wọ́n gbọ́dọ̀ under condition ìkọ́ mọ́tò kò dú ìlà ìmú àlà ọlọ́run ọba ṣẹ ìmú àlà ọlọ́run ọba ìmúṣẹ òun ni òun ni conditions tọkọ àti ìyàwó gbọdọ̀ máa fi gbé o ìkọ́ ọmọ tu hududillah kí láti ní hududillah àlà ọlọ́run méjìlá lọ́lọ́run àwọn àlàkán bẹ tọ́lọ́run fi kalẹ̀ tó fi ń jọ tọ́lọ́run ó bá sọ ọlọ́run ni wàtílùkà hududullah fala tataduha àwọn àlà ọlọ́run ẹ má kọjá rẹ̀ àwọn àlà ọlọ́run ẹ má kọjá rẹ̀ ní wípé o lè débẹ̀ ṣùgbọ́n má kọjá ẹ̀ àwọn àlà ha àwọn àlà ọlọ́run ẹ súnmọ́ àlà ọlọ́run ẹ má kọjá ẹ̀ àlà ọlọ́run ẹ má ara àlà ọlọ́run tá gbọ́dọ̀ súnmọ́ fọ́kọ àti ìyàwó òní zina ìsìláàmù yọ zina kalẹ̀ fọ́kùnrin o èyí fọ́kùnrin yóò bá sí ma ń gbọ́ yí pé fọ́kùnrin lòun ọlọ́run fàyé lẹ̀ fọ́kùnrin kò ti zina kò fàyè ilẹ̀ fóbìnrin kò dùn jùlọ níjọ́ tọkùnrin bá ti ń ṣe zìnà àbí tí bá ti ń wòwò kùn wò àbí tí bá ti ń wá ìvọ́ọ̀fù bí àwọn nǹkan tí ò yẹ kó ṣe ara àyà tí ó mọ̀ jẹ́ kọ́dà tí bá ń ṣe pamọ́ náà ni pé ìyàwó rẹ̀ ó mọ̀ ìyàrí mọ́ lọ òdúrúdù láàkan táàbọ̀dọ̀ súnmọ́ so àwọn hùdúdù láàtà gbọdọ̀ kọjá láàrẹ̀ a good example òun ni nǹkan tọ́lọ́wọ́ bá aláwọ̀ fún akáṣẹ́ àmúláàlá bí tálé ṣe náà ọlọ́wọ́ bá aláwọ̀ ká ṣe àmọ́ níbi gíní ká lè ṣe mọ́ òun ni kéèyàn má ṣe àgbòsí kóbìnrin má ṣàbòsí fọ́pẹ̀ kọ́kọ́ náà má ṣàbòsí fún tí wá ní jábòsí jàmá méjì ni o méjì ìtẹ̀lú jábòsí àbòsí lè wá níbi tápè ní tí ìlú muharrami èyàn ṣe kàtó jẹ́ haram hmm? àbòsí lè wá mẹ́ àbòsí jì lè wá níbi tárùkù wájibì

bẹ́yàn bá fẹ́ ṣíríkù àbòsí ló ṣe bọ́lọ̀ ti sọ bẹ́yàn bá pààyàn àbòsí ló ṣe ẹ má jà máa gbọ́ yé pé tí ń jábò sí nìkan nípa bá ṣe jàǹbá fẹ́lòmí nìkan òun náà àbòsí ni àmọ́ kò parí síbẹ̀ pé nǹkan tó jẹ́ tọ́ tó yẹ kéèyàn ṣe fọ́kùnrin tó yẹ kó ṣe fún yàwó ẹ̀ téèyàn bá fi fílẹ̀ tí ò bá ti ṣe àbòsí ló ṣe o nǹkan tó jẹ́ àwọ́mù tí ò yẹ kéèyàn ṣe fúyàwó ẹ̀ tó bá ṣe àbòsí ló ṣe tọ̀kún kálukú wa kọ́kọ́ náà sáfá bòsí láwọn àbòsí wo ni ká sá fún níjọ́ tá a bá ti mọ̀ pé nǹkan bá ti sá kò sówó kò sí mọ́ọ̀ṣì kọkùnrin mọ̀mọ́ ìdọ́jú bí àwọn nǹkan tí ó pàtàkì ẹ́ eh? nítorí pé kò tẹ́ kó fi pìkẹ̀ fámílì ní sí báyìí àwọn ọkùnrin kan bẹ everytime láti ọmọ sọ fún ìyàwó ẹ̀pẹ́ ẹ̀dàpẹ́ ní sùúrù kò sówó ni níjọ́ tí ó bá lọ lo ní wà lọ lera fóònù àgbákò kan fóònù àgbákò kan ní ọ̀nà lọ́ra ó ní àwọn ah, fóònù yẹn ó láwọn fíṣọ́ọ̀sì kan kí nìkan lẹ́ni tí ò tí ì ríbi tọ́jú ìyàwó àfọmọ bẹ́ẹ̀ bá ti ṣerú ẹ̀ kí ló ti kọ̀ sárùkù wájibì ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin náà tó ṣe pé ń bi tó yẹ kó ṣe pé nǹkan tó jọ́ra àyàlé lórí tó yẹ kó ṣe fọ́pọ̀ ẹ̀ kó satisfy ní ìdí ẹ̀ kó wá sí pé tó bìnrin káà ń ṣe ń gbíṣẹ́ ayé ẹ̀ lásán pé gbogbo oorun ní ń jí wọ́n fi lẹ̀kẹ̀ sí wọ́n fi gbogbo ẹ̀ sí ṣùgbọ́n kó àlá ọ̀kọ̀ọ̀kọ̀ rẹ̀ súnmọ́ ìtọ́kọ àtìyàwó fi ń jọkọ àtìyàwó onìkan ṣe ìkọ́ ọmọ tó hùdú ó dìlà bó láti ní ilé ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá sọ kàtígórì bó nìkan ṣe máa ń ṣe láàrin ọkọ àtìyàwó pé bẹ́ẹ̀ bá kọ́ ìyàwó ìyàn lẹ̀ ìyẹn kọ́ lẹ́lẹ́ méjì ìyẹn kọ́ lẹ́lẹ́ kẹta wọ́n kọ́ lẹ́lẹ́ kẹta yẹn ò lè fẹ́ mọ́gbà tó fi lọ lè fẹ́ ẹlòmíì tọ̀ tẹ́lẹ̀ bá kọ́lẹ̀ tán ọkọ alákọ̀ọ́kọ́ tó fẹ́ fàlájù náà àlẹ́yìn máa ayàtàrọ̀ ọjà kò sẹ́sẹ̀ láàrin àwọn méjèèjì lórí àwọn méjèèjì káà méjì tó padà kákó di ọkọ àtìyàwó pẹ̀lú kọ̀níṣàwó ẹ̀ndọ́nà ayòkí máa kòdó dàwà bó bá hàn sí wọn pé àwọn ò lè pààlà ọlọ́run ọba mọ́ àṣẹ ìtọ́kọ àtìyàwó fi ń jọ́kọ àtìyàwó òun ní kíni ìkan mọ́tò kò dúró dè nà níjọ́ téèyàn bá ti mọ̀ pé nǹkan tọ́lọ́wọ́n bá gbé lórí èèyàn lórí téèyàn ò rí ṣe tó jẹ́tọ̀ obìnrin èyí tó ń lagídí ń bẹ̀ o ẹ̀bọ́ èyí lagídí ń bẹ̀ o bóbìnrin náà bá mọ̀ pé nǹkan kan bá ń bẹ tó jẹ́tọ̀ lórí tó èèyàn lè lagídí o àwọn obìnrin kan bẹ̀rẹ̀ ìtàn pé ìsìnkú ní gbogbo àdìsán bá kà fún ọ báyìí wọ́n máa ń láyà sí i àti gbọ́rí tẹ́nà sọ fóbìnrin nǹkan pé àá ẹ̀yìn só mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn nísìnyí tó tọ́kọ̀ rẹ̀ bá bí súnmọ́ àwọn mọ̀láíkà ọmọ ṣépè lọ ó ní tán bá ṣépè tó bá súnmọ́ ń dábẹ́ kò sí táwọn obìnrin ò lè ṣe táwọn bá ti tán bá ti gbóná kò sí tí wọ́n lè ṣe èèyàn lè wà nínú ìdẹ̀ká yẹn tí ẹ máa láyà lọ́rọ̀ tọ́lọ̀ àtòjíṣẹ́ rẹ̀ èèyàn lè wà bẹ̀rù on the other hand ọkùnrin náà lè máa ṣe obìnrin náà mọ́lẹ̀ kó náà máa ṣọ̀gá lásán o tó wọn náà máa kó jojo ní àríjálùkọ̀ wà múnà béèyàn ò bá ti ní tó bèèrè sí ń bá yàn gbé every èèyàn tó gbọdọ̀ ní ego bẹ́yìn ò bá ti ní tó bèèrè sí ń bá yàn gbé èèyàn tó gbọdọ̀ ní ego ìdápẹ̀ má bínú nǹkan ẹgbẹ́ ẹgbà àmọ̀ pé kò tó ọlọ́run bó san ẹlẹ́sàn olórí bẹ́ẹ̀ ṣe ń fi

ọkùnrin lè láwọn nǹkan kan tó ṣe wípé ó lè mọ́kùn tó níwà ó lè mọ́kùn tó níṣe sí pé ìyàwó rẹ̀ bá ń kọ̀ǹdónà ẹ̀ ni obìnrin náà lè láwọn àwà kan ó lè mọ́kùn pé ọkọ rẹ̀ bá ń kọ̀ǹdónà ẹ̀ ni àwọn àwà yẹn ẹjá máa gbìyànjú ká máa tún ṣe díẹ̀díẹ̀ kìí ṣe ká jòkó síbẹ̀ kìí ṣe kájòkó síbẹ̀ ká máa tún ṣe díẹ̀díẹ̀ bàbá ti tún ṣe díẹ̀díẹ̀ yẹn kọ́ o a padà máa a máa improve ọlọ́run sì máa lò ní sábàbí àti dà fún wa nílé ànábì sallallahu alaihi wasallam nílé ànábì àwọn ìyàwó ànábí tó ṣe fáwọn ummatul mu'minin Aisha radiyallahu anha ó nàrètì àdíṣẹ́ Bukhari àti Muslim but ma ka Bukhari jẹ́ Muslim ní wákàtà torí fáwọn kankan wà bẹ́ tí mo fi pé a bẹ́ Aisha ní nàrètì kí ní ìfúnra rẹ̀ ó láwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó báwọn sáà jẹ́ ìyàwó fọ́kọ ọ̀kan náà nọ́mà tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin náà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn náà lẹ́fà pé ilé tí wọ́n ni wà yìí tí ó sọ̀kalẹ̀ ọlọ́run tó kọ́ kúrúnà máa yóò tílá tí ó yóò ti kúrúnà mẹ́rin àyá ti láwọ̀ hekma ìtọ́lọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ tó ń kà nínú ilé ní àyà kùránì àti súnà nábì ẹ máa kà ẹ̀rántẹ́ ilé tí wọ́n ni wà yìí tí ó sọ̀kalẹ̀ ilé tí wọn. kò tí wáyé ìrìnàjí sọ̀kalẹ̀ lọ́rọ̀ tí wáyé báwo kè lọ níwáyé tí sọ̀kalẹ̀ ọ̀rẹ́dí àmọ́ ní fún Aisha láwọn táwọn jẹ́ yàwó ànábì nítorí póbìnrin náà yàtọ̀ ọ̀tọ̀ gbogbo wọn o náà sọ pé méjì Fashion méjì òun làwọn fashion kan bẹ tó ṣe pé ibẹ̀ ni Aisha ọmọ Abubakar Hafsa ọmọ Umar Sofiya bí Sofiya yìí Sauda àwọn wà ní fashion the other fashion Umu Salama ló hẹ́dì àwọn àwọn ìyàwó ànábì náà là ń sọ yìí sallallahu alaihi wasallam ó ń kálukú wọn ló sì ní sọ́lọ̀ fi ta wọn lọ́lá tọ̀bá bá ti yọ àwọn mẹ́rin yìí tàn bọ́ bí tàbáríkà ó fún sálámà tó ń jẹ́ head of the team the other team tí ń bí Habiba bẹ̀lọ́wọ́ náà wà hmm? Zainab bintu Jahsh bẹ̀lọ́wọ́ náà wà àwọn Aisha wa ni incident kan wá ṣẹlẹ̀ kí ni incident náà o ni pa àwọn sàábí ànábì sallallahu alaihi wọ́n rí wípé ànábì fẹ́ràn Aisha kò sí fíbò ànábì sọ̀sọ́lá fún àìná Aisha ó tó ní rí nítorí fẹ́ràn Aisha kọ́ gbogbo àṣọ́fà àwọn ìyàwó pé èmi kọ́ mo Aisha ọlọ́run ló túùsì ẹ̀ o sáìdì lọ́lọ́ bá sì wà lèmi náà wá tọ̀ tó débẹ̀ àwọn sàábí ànábì náà wà ìpètò fẹ́ràn Aisha níjọ́ tánábì bá wà nílé Aisha wà láwọn sàábí ànábì fẹ́ gift hmm? àwọn ìyàwó ànábì yòókù àwọn náà wá tààrà pé a ah, lóòó ah, ká máa ṣe gift wọn random lena èwo lórí táyẹ̀sẹ̀ tó ń tájẹ́ ìdúró bá wà ní ilé ẹnìkan ṣẹ́mọ̀ yí pé ó wẹ̀ pàdé sọ̀sọ́là ní bá ń ṣe gift agbó ṣe sọ gift tí third party fẹ́ fún yàn tọ̀ èèyàn fẹ́ fún mi kẹ̀yìn fún aṣọ pé àánú ah, gbákùn ànábì ò sí pòṣíṣà àti sọyún àwọn ìyàwó rẹ̀ náà àwọn òfin pa ànábì yìí ẹ máa wọ́n tán ṣe àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam láwọn ti káàmpù kejì tí ó mú sálámà wọ́n á pe fátímọ̀ ọmọ ànábì sallallahu alaihi wasallam fátímọ̀ ọmọ ànábì obìnrin tó ti lọ́kọ pé ìwọ láàrán ìyá ànábì là ń sọ o sọ́lá àlọ́sọ́lá wọ́n wá rán sí ànábì ìgbàtí àdíjì muslim wà pé ìgbàtí fátim wọ́n sọ fún pé wípé kó ṣe déédé nípa wa nípa Aisha ọlẹ̀sùn wọn nígbàtí wọ́n rán Fatima Fatima lọ lè bá ànábì sọ́lá Aisha ara Aisha sun, Aisha nígbàtí Fátímà wọlé Fátímà sọ wípé iná àzúwájà àwọn ìyàwó wa nábi alsalna ní ilẹ̀ ìkà wọ́n rán mi wá sọ́dọ̀ rẹ̀ yẹ̀sálnaka al'adla fífnati àbí kò hafa wọ́n bèèrè pé kò sí jọ́sìsì fáwọn nẹ́pa ọmọ ọ̀pí kò hafa yóò jẹ́ Aisha bí lábáwá sí ma ń ṣe nù ìjọba ti ní iṣu pẹ̀lú yàn yóò fi yàn sí sí bàbá yàn ni

ọlọ́run fẹ́ràn rẹ̀ ok fáàhì bí hálì fẹ́ràn àìṣà náà ẹ̀fẹ́ tàbẹ̀ níṣẹ́ ọ̀tọ̀ ni tí ọba bọ̀ before kó yí sí zedhi tó ṣẹlẹ̀ ó mú sálámà fẹ́kẹ̀tọ̀ lè bá nàbí sálámà ọlọ̀bá nàbí sọ̀sọ́lá gbá no ṣerédé ń pa wa fún wa nípa àìṣà ànábì ṣerédé ń pa wọn ṣùgbọ́n sáfẹ́ kánàbì ṣe ìyẹn kìí ṣe kánàbì lágbára ẹ̀ pé kánàbì sọ gbogbo kánàbì àná ti pé gbogbo ẹ̀rọ afẹ́ fún mi gíftì ẹ̀rọ afẹ́ máa fún mi tẹ́niwẹ̀ẹ́ àwọn ni wọ́n chúùsì tán chúùsì ìsìnàlẹ́fà ànábì sáà lálọ́ sẹ́lá bó bá wá gbàtàn kọwàá pín tí ó bá pín àmọ́kà wà ní ló ń sọ fún wọn ànábì ó sọ fún wọn bá ṣe mú sálámà sọ fún

ẹlẹ́kẹta anájọ wa sọ fún pé nínú sálámà mọ́kò sùtà bá mi ṣé ẹrùgbẹ́ lálákọ̀ọ́kọ́ tánàbí lọ sí kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó lè sọ ànábì rẹ̀ fẹ́ sí mùsálámà pé ó yẹ kó ti yí ọ mẹ́bí kí n sọ nǹkan tí ó lè wúwo láti gbọ́ but obìnrin ló ní kó wá pàṣísẹ́ǹtì lórí tí nǹkan bá láti wà lọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ sọ ní o obìnrin ló ní

wọ́n wà wo kankan wọ́n wo kankan ìgbà tó fi sọ tó bá sọ pé kò wá bínú ẹgbọ́n ipé ní ìsìn báyìí lẹ́gbàmpo obìnrin tó fọ́pá ṣe owó tẹ́lẹ̀ fún mi ẹkún mi lówó ọlọ́run sòwò ọ̀sọ̀bá ó tún ẹ̀sọ pé àní ẹkún mi lówó òun lówó kankan lọ́wọ́ mọ́ ìwọ́n sì ti gbọ́ pé ń dájọ́ ó rẹ̀ kájọ ni

káwọn obìnrin wá mọ̀ fíf àwọn ọkùnrin mọ ìlọ́tọ̀ sí àwọn tọkùnrin tí ń jọkùnrin náà lè tàgáfóònù tàgáfóònù ní kéèyàn mọ̀ nǹkan kéèyàn ti fi kéèyàn òun ẹ̀kọ́ kéèyàn mọ̀ nǹkan kéèyàn ṣe bí kéèyàn ọ̀mà ti kó wọ́n ní ọkọ àti ìyàwó jọ wà ń lé ìyàwó sọ pé kò sówó ọkọ náà ní kò sówó wọ́n wá jáde tán nígbà tán já ilé wá jó ilé wọn jó ọkọ wá lọ ah, alhamdulillah kò tẹ̀sẹ́ nìkan kan lé àti ìdúpẹ́ fọ́lọ́ ẹnìkan kò kú ìyàwó náà rọ pé ah ah ah ah ìrọ̀kú sí ààbò ọlọ́run bá ti yọ wá ọlọ́run bá yọ olówó wà lábẹ́ ẹni ah, láti bí ìjọ mẹ́ta tàbíjọ sọ oníkò sówó kankan léyìn so obìnrin ló ní kó ṣe nǹkan pamọ́ ọkùnrin ló ní kó ṣe wípé òun ò rí ara bá ṣe ń ṣe òun náà nílò ọkọ̀ láyà fi ń lọ ò àmọ́ torí ọlọ́run ẹ̀dàkùn tàbá ti ronú pé à ń ọlọ́run àtòjíṣẹ́ àtijọ́ àlùkìyà máa ọkùnrin náà sọ̀pọ̀tì òkúbìnrin náà sọ̀pọ̀tì ọkọ rẹ̀ tó bá ní kọkùnrin náà sì ṣe kọjá nǹkan tí ìyàwó rẹ̀ ní ìdí tó bá ní òun náà ni tọ́ ibi tí wọ́n ń lọ lélẹ̀ ìbàtáyàn ọfán ní sàlá ọ̀sẹ́lá tí Fátímà sáré sọ bẹ́ẹ̀ fún tí Fátímà sọ fáwọn ìyàwó ànábì pé tọ̀ wọ́n ti lọ Fátímà ni wọ́n ní kó padà sọ́rọ̀ Fátímà ohun lè bá sọ̀rọ̀ mọ́ òun ti sọ ànábì sọ pé tọ̀ báyìí ló ṣe rí àwọn ìyàwó ànábì wá sẹ́ndì Zainab ètò jáṣù tàbá ní fásità méjì ni wọn sẹ́ndì Zainab ètò jáṣù tó bà tó fi sẹ́ndì òun òun ni pé láwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam Zainab ètò jáṣù ló jẹ́ kọ́sẹ̀ ànábì tàbó jẹ́jàwó kọ́sẹ̀ ànábì yìí Zainab bintu Jahsh jẹ́ ìyá Zainab bintu Jahsh ó ní Umayma Umayma yẹn tó jẹ́ ìyá rẹ̀ a ń pè ní Umayma tú bintu Abdul Muttalib bàbá tànẹ́bì ń jẹ́ Abdullah bọ́nà Abdul Muttalib bàbá ànábì pẹ̀lú Umayma tó jẹ́ ìyá Zainab ní tẹ̀gbọ́n tàbúrò so ó mẹ́ pé Zainab àtànábì kọ́sìn ni wọ́n àwọn wà sọ gbogbo tọ́wó ọ́dà pé ti Fátímà yóò fẹ́ wọ́kì ah, ìwọ ni ó lọ Aisha ni wá narí ìṣòro tí mo fẹ́ sọ yìí tí ló fẹ́ tí mo fẹ́ fi ka hadisi yóò lè tí bá bá rí nínú wa àwọn tó gbé ọkọ wa ní ju ìyàwó kan lọ ayé gbà wá o àlejò owó o ṣùgbọ́n ẹ̀dá fún bàbá ń jowó ẹ gbàgbé ìjọ àìsìyà máa ẹmọ́jà gbàgbé ẹ̀sẹ̀ ọlọ́run kí ìjọ ń wá kó wà ní within the range tẹ́yìn ò tún wá ní ti ṣe tí ó tún wá fi kọjá àlà Aisha sọ wípé Zainab yìí wọ́yí alẹ́tì kánà tùsàmínì mìnúhùnà fìlìmànzílá sí ìdá Rasulillah sábà ń pẹ́ ẹnìkan bá fẹ́ bá mi gbéga ó fẹ́ nípò lọ́dọ̀ ànẹ́bì òun ní tún máa ń bá mi kàn bí ti díẹ̀ mo jù àwọn yòókù lọ ní lẹ́gùn lọ́dọ̀ ànẹ́bì ṣùgbọ́n ló fún fẹ́ súnmọ́ mi Aisha ni àtọ́lẹ́jẹ̀ rẹ̀ Aisha wa sọ pé ṣùgbọ́n Zainab tààrí ibi tí òun lọ nífẹ́ ìyá wa Zainab yìí despite bàbá èmi àti ẹ̀bá sápá sí ma ń lò lè Yorùbá nílẹ̀ Yorùbá pé orogún ni wá pé Aisha fi ròyìn wàlàm àrọ̀ múra àtàn kọ́tù hayron fi dìní ní Zainab lam àrọ̀ múra àtàn kọ́tù hayron fi dìní ní Zainab nínú àwọn obìnrin kí n ti ń rí rí pé kéèyàn dáa ní ẹ̀sìn obìnrin tó dáa tó Zainab lẹ́sìn òsì aṣọ òtí tán ẹgbọ́n ìyàwó ní ń sọ ilé ìnípa ìyàwó ẹgbẹ́ láti sọ pé tá bá fẹ́ gbádùn gbé lọ́pọ̀ láyá a lè yọ concept ìjọ alkiyama kó tá bá fi lè yọ concept ìjọ alkiyama kó kò lè make sense rárá èrí obìnrin kankan tó lóore lẹ́sìn kan fíyàn lẹ́sìn tó dàbí Zainab aṣọ wà gbóǹbẹ̀ ó ní wà átkọ́ọ̀lì náà pé wọ́n lóbìnrin kan bẹ tó fáyà ọlọ́run tó bí Zainab ah ó sọ wọn Aisha ní ń sọ o ṣẹ́ẹ̀kiri tí ń sọ yìí Aisha ní láti sọ fún yóò padà láyé ìsìnkiri kankan tó tẹ̀lé ó wá fẹ́ kó jọ suppose bèèrè ìdìbàkù pé mi ò róbìnrin kan tó ló dáa lẹ́sìn tó Zainab mi ò róbìnrin kan tó páyà ọlọ́run ọba tó Zainab wà á dákọ̀ haditha kálẹ̀yẹn jólódodo kó sọ̀rọ̀ kó má parọ́ tó dàbí Zainab òun orí kí ló fàtà Aisha fi ń ṣe lè kéèsì Aisha ṣẹlẹ̀ lójú ayé ànábì tá máa ṣàkóso ìdìná obìnrin yìí lòun àti ẹjọ́ ń fi gagbéga ànábì wá bí òun náà nípa Aisha bá Aisha pé na eh, ah, Aisha ara lè máa lè ìlàfẹ́ oore ni mo mọ̀ nípa rẹ̀ a ní ah, àmì samuel wà pàtàkì èmi mo ń protẹ́tì ìgbọ́rọ̀ mi mo ń protẹ́tì ìrìnà mi ìtumọ̀ pé ìní kílẹ̀mù pé mo gbọ́ nǹkan tí ń gbọ́ ìsì ní kílẹ̀mù pé mo rí nǹkan tí ń rí nítorí pé mo fẹ́ jábọ́ máa lè lọ́kọ̀yọ̀ orí ni mo mọ̀ ọ̀rọ̀ tí Zainab sọ ń jọun ni Aisha mara aitu mura'atan qattu khayran fi dini min Zainab wàlà àtkọ́lìlá obìnrin tó gbáyà ọlọ́run tó òun mọ́ wàlà àtdákọ̀ hadita pẹ́kẹ́yẹ sí lè sòdodo ah Zainab sòdodo ẹ́ eh? wà áwùsọ́là lè rahim kẹ́lẹ̀yàn sọ ẹbí papọ̀ Zainab ṣe ó wà á bá ma sọ́dákọ̀ tánkálẹ̀ èèyàn lè ṣe dáadáa sójọ́nà ọlọ́ọ̀ pẹ̀lú tó bá ní kò lè sọ́dákọ̀ ẹ tó tó ní àwọn sàábí àwọn ìyàwó ànábì òkèrè kò títà bẹ́ Aisha ni wà aṣẹ́dà tìrá lálẹ́ náà sí àfẹ́lẹ́ àmàlì alẹ́dì tàfẹ́dàkà bí wà tọkọrọ bíbí ìlàlá iṣẹ́ tẹ́yìn ó bá fi súnmọ́ Ọlọ́run ọba tẹ́yìn ó Zainab orogún rẹ̀ àbí tí gbogbo ẹ̀ bá kọ̀rẹ́kì kó wáì òun ni Aisha yìí ìsì yìí fún kéèsì pé òun ló lọlẹ̀ bá náàbì pé o ṣe justice fún wọn pa Aisha but ẹwà gbọ́n tí Aisha wá rí Aisha wá rí àmọ́ bó ṣe dáa tó yìí o ó páyà ọlọ kẹtọ ẹ̀ tó páyà ọlọ tó kéré ó máa ń sọ ẹbí papọ̀ iṣẹ́ ńlá dání ó máa ń ṣe sọ́dákọ̀ iṣẹ́ ó máa ń ṣe bá ìṣẹ̀ ìlàdà ní àmọ́ ò máa àdà fi tí mo lọ́nu fáwọn ọkùnrin àtàwọn obìnrin máa àdà sáwọ́rọ̀tàn min hiddatin kánà fiha tó tó omi ní alfẹ́à pé yàtọ̀ sí pé ó ní kó lè bínú pé ìbínú gí tó bá kí báyìí tó bá bínú àkòsí tí ò lè ṣe àmọ́ kèé pẹ́ tí mo fi ń padà o lè níyàwó o lè bínú àmọ́ tó bá lè bínú mọ́ gbàgbé pé ah, lágbàjá máa ń gbààwẹ̀ lágbàjá máa ń yànà fílà lágbàjá dáa ah, àkúbá kàkà tọ́jú ọmọ lágbàjá ṣe ẹ́ tó bá ìkà ṣe báyìí lágbàjá dáa báyìí Aisha ní oró ìyàwó ànábì yíò ìbínú máa ń kìí tí ìbínú bá ti kìí kọ́ òlóòtọ́ ìmọ̀ ń padà lẹ́nu ìgbà tó bá o èèyàn lè rí the bad side of her tó sọ ah sóhun náà ilé àwa náà máa ní olè lára àwọn ìyàwó wa ká torí ilé nǹkan máa ń lọ ṣẹ́rí gbogbo bí Aisha ti kìí tó sọ̀rọ̀ bí ní nǹkan ó fẹ́ líǹkẹ̀ mọ́ iṣù kan kó fi hold the against Zainabu kí ni Zainabu wá ṣe ti rán ó mùsálámà sáà nàbí sọ wọ́n rán Fatima sáànàbí Zainab wà lọ lè fà nàbí lọ́dọ̀ Aisha kéèsù náà ló fẹ́ gbé lọ kódà ara nǹkan tí wọ́n ló wí kò sínú sọ́rọ̀ Muslim Mursal ni wọ́n ní sọ bá nàbí pé tó tí Aisha bá ti fẹ́ gbọ́n rẹ̀ kalẹ̀ fún ọ ẹ̀mà bọ́yẹ̀ gbọ́rọ̀ tí mo wí ẹ̀hẹ̀n Ummul Mu'minin ni tọ̀ nígbàtí Zainab wá dé ó bá yọ̀ǹda ó wọlé nígbà tó wọlé tán anábì yọ̀ǹda fún ọba tún sọ̀rọ̀ táà yóò sọ pé anábì àwọn ìyàwó rẹ̀ fẹ́ kó ṣe dédé nípa Aisha anábì dákẹ́ ǹjẹ́ kó dúró ń bẹ́ẹ̀ Zainab bá fẹ́ kí ọba mú Aisha náà ọba gbóhùn náà Zainab bí tó jáàṣì rọ̀dí aláwọ̀ àná ọ̀nà bá mú àìṣà ọba kó ìbúgbò ókè bú àìṣà níbi tí ń gùn gíragíra wà á na arkúbù rọ̀súlọ̀lá òun wà nábi pé kánàbí ò ní bínú tó náà bá ara yọwọ́ sí òun ojú ànábì pé kánàbí ó fún mi tí tó ń fi gbọ́ kádà pé àtọ́n bá fèsì bá ànábì ní bínú ó nígbà tó ń ṣe ọ̀nà bá Aisha náà ni nàrètò ọlọ́run kò bó débi wípé sọ òun fi rán ọgbà tó ń fi tán tọ́ bá dá ìwáyà kan sọ pé òun sọ ìtọ́ sì tán lẹ́nu ẹ̀ òun sọ pé kò lè sọ nǹkan mọ́ sẹ́wọ̀n pé Zainab ni ó fẹ́ kan bẹ̀rẹ̀ wàhálà tẹ́ ń bú yàn nígbà táwọn ìjọsán àwọn afọ́mọ́ tó wá pítọ̀ Zainab wá dákẹ́ ànábì wá rẹ́rìn ànábì iná ẹ̀bùnà tó àbí ìbákẹ́ ọmọ àwúbákẹ́ ìlú ẹnu yóò tó tẹ̀ bàbá rẹ̀ gan bàbá rẹ̀ ńláka ọmọ bàbá ẹ̀mí sínú fẹ́ fàyọ ń belé ní pé torí pé Aisha fẹ́ nàrétì pé Zainab gbóhùn ẹ ọkọ̀ wo ròyìn tí Aisha kó gbólẹ̀ tí ká sọ wípé mo bá méèyàn tó bá lẹ́sìn ẹ̀ tó lẹ́sìn tó Zainab sí ẹ̀ tó parí ọlọ́run tó sí ẹni tó lè sòdodo tó ò sí ẹni tó lè sọ ọkùn ẹbí papọ̀ kò sí ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ yìí èèyàn bá ti jòkó àtẹ̀mí àtẹ̀yìn mélòó la nínú ẹ̀ àbí àmọ́ tá a bá wá lóbìnrin kan tó bá sínú rẹ̀ ńkọ́ o kò tún lè ṣàfẹ́kù péjọ tí ìbínú bá dé òun náà lè ṣe gómìnà tó ń ṣe kò gún obìnrin kù tí ò bá ti kọjá àlà àmọ́ sùúrù náà ni gbogbo kan láwọn àsìkò tá ti jọ wa àwọn ìyàwó wa wọ́n máa kọjá àlà ń pa wa àwa náà máa ṣe nǹkan tí máa ń dùn wọ́n pé lọ́wọ́n bá wí wà á ṣòro owó nàbí máa hó ẹ bá wọn lò lọ́nà tó fa in kàrí tùmú hùn wọ́n ṣe kankan tẹ́ lára wọn fáàsá antakra hù ṣe à wọ́n yẹ jẹ́ ọlọ́lọ́hù fi ọyọ̀rọ̀ ó súnmọ́ tó pọ̀ máa ṣe ó máa náà máa wo bí bá dáa sí dáadáa kóbìnrin náà sì máa wòrí tọ́kọ rẹ̀ bá dáa sí kó má lo ẹpísóòdì ìsidẹ́ǹtì ẹyọ kan ṣoṣo kó fi dá nìkan rẹ̀ nù kẹ́mọ̀ yìí sọ fún wa kọ́ ọ̀rọ̀ owó àti ọ̀rọ̀ iyì ọ̀nà òun náà ní máa ń fẹ̀ká ń fa ìyapa ẹnu jù kódà tẹ́ bá rí kí wọ́n sọ pé ah bí lágbájá àwọn obìnrin lára máa ń sọ dáadáa pé ọkọ òun lóòótọ́ máa ń fún òun lóúnjẹ fún òun lóṣù ṣùgbọ́n kì í respect òun ẹ̀dá kò kúrò lọ ó pàtàkì kì sowó nìkan nwa o kì ṣe jẹ nìkan ló ń o ó ń wá èèyàn náà tí ó respect rẹ̀ kódà bó bá ní lọ́wọ́ ó sì máa ń fẹ́ ká òun ní òun yẹn tó bá ti rí òun máa ń gùn kóun náà wá kẹta wá gbé síta béèyàn bá yẹ̀yẹ ara léèyàn ń ta ara àyàn èèyàn yẹ̀yẹ o on the other hand kóbìnrin náà lẹ́lẹ̀ ọkọ ọ̀yàn èèyàn fi ta káàtì káàtì gbogbo tó kó lè kù sí jẹ́ kí ọ̀nà rẹ̀ wà intact tọ́ láti wá mọ pàtàkì pé kárí nìka àwà gbogbo lórí tákùwà ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìjọsìn ọlọ́run ọba máa ń hù ìrìnká. ká ìjọsìn yàtọ̀ gbogbo à ń wákàtí márààrún èèyàn Èyàn ké kùránì ni èèyàn ń yaná fílà ni ń ṣe kìyàmù lẹ́yìn ni ń ṣe ni ní rest níbi nìkan kì í sowó nìkan àwọn tó lówó ń bẹ tí wọ́n commit suicide ìrántí ọlọ́run ìmọ̀ ń jẹ́ kọ́kàn balẹ̀ ìrántí ọlọ́run kọ́kọ́ àti ìyàwó mú níṣẹ́ kó mọ̀ sí pé nǹkan táwọn obìnrin ọkà gúdù sí lásán náà ní pé kánsà mọ́ tọ́tẹ́ nìkan kéèyàn náà ní lẹ́yìn àti àbá tí òun rán ọ̀rọ̀ ìyàtà kí ẹ̀rẹ́ ní kàkà tó ń lọ sọ̀gbá ah, lágbájá yìí wàláhí sọ́dápọ̀ ní máa ṣe kọ́dà kò ní ìdíkó pẹ̀ ah, sọ́dápọ̀ lè bí máa ṣe bá èyí máa ń fíìlì dáadáa rẹ̀ lọ́kàn mi bí a ti ṣe fàkọ́rù ọkọ náà ní kíyàwó ní kọ́kọ́ ní nǹkan ẹ̀yẹ kìí ṣe nǹkan kékeré nu tọ́lọ́ ọba máa fi dé kídùnú wà láàrin ọkọ ká má jẹ́ ìyàwó tó ṣe yí pé wọ́n ẹ̀sẹ̀ kó kírun ni àwọn ilé kan wà tó gbogbo ìsìn obìnrin ti yáwó pátápátá yóò fi ìfẹ́ torí fọ́kọ̀ olóò fi ń kírùn gan tàtọ̀ bá ti fún mi lówó kò sí òun lónìí o obìnrin ní ìbẹ̀ tó ṣe pé bí ní ògbọ́n ni ògbẹ́ jẹ́nàbà rí ìdí nẹ́mù wípé irun tó wù dí òun fẹ́ ẹlòmí ń bẹ kò mọ̀ fáwọn nǹkan ń bẹ tó pé ẹ̀tọ́ ọlọ́run tó gbọ́dọ̀ ṣe ó rò pé torí ọkọ òun lòun fi ń ṣe àwọn obìnrin ń bẹ tó nìkan lo jìlbáàbù níjọ́ tó wà lọ ọkọ rẹ̀ yóò lò níjọ́ tó bá má yóò lòun ṣe má bí bóun lòun ṣe fún so ìbádà àti sọ̀lá kíyàn níjọsìn ti ń ṣe léyìí tó bá rọ̀yàn lọ́rùn kíyàn sì máa gbìyànjú àti lékún lórí ẹ̀ kìí ṣe nǹkan kékeré ọlọ́run máa fi ń ṣe láti fi mú nìkan àyàn tó láti fi fúnyàn nídùnnú àti láti jẹ́ kí ọlọ́run ọba fi ṣe àwọn ọmọ àyàn láwọn ọmọ dáadáa kìí kàn sọ dárì kákàn jẹ kákàn mú nìkan aṣọ òyìn ọlọ́run ọba dáàbò bẹ́ẹ̀ níjọ́ tí èèyàn bá fi lè wà tó ní fámílì tó ṣe pé ìyàwó rẹ̀ ò kírun kò sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ò gba àwẹ̀ kò sọ̀rọ̀ àmọ́ ìjọ́ tí ìyàwó rẹ̀ ò sáfù ẹ̀ lóúnjẹ ń kó ti áyá wá wá tó kan kò kò báwo ni ó ṣe wà tí ó níyàwó tí ò kírùn yóò tó súnmọ́ èpè gan ni ẹ́ pè sílé ara yẹn èpè ní so bó la ṣe mọ̀ yí pé bóyá kéèyàn tẹ̀lé ọlọ́run ọba ní máa ń jẹ́ kí nìka àyàn kó dúró bó la ṣe bẹ́ẹ̀ bá wo Suratul Baqara láti bí àyà before bí 240 lókè ọlọ́run bá ń sọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin sọ̀rọ̀ family láàrin lọ ìsọ̀rọ̀ fámílì ó sọ tán the next ìtọ́lọ́wọ́ bó ṣe ni pé hafi tó wà lásọ́là wà ní wọ́n fi tẹ̀lé ẹmójú tó rùn ọ̀sọ̀ láti lọ́wọ́ sọ ìran tó sì tóbi jù tó lọ́lá jù ẹmójú tó wà kúmú lè ráyìn kọ́ọ̀dù tí ẹ sì dúró fọ́lọ́run ọba lẹ́ni tó wà tó tẹríba bí àyà méjì ọlọ́sọ̀gbọ́ sọ́rọ̀ ọkùnrin àti obìnrin àwọn àfáà wa ni ara hikmọ̀ tó wà ń bẹ̀ ò ní wípé tẹ́ bá ti wo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dápọ̀ nígbà tí ń sọ̀rọ̀ ọ̀run yẹn ara àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ń lò tí yóò jẹ́ sábàbí tí nìka ó fi dúró tẹba wọ hajjú dọ́là sọ̀láti lọ́sọ́ wà kú mú lìláyìn kọ́ ní tí ẹjọ́ fọ́lọ́n balẹ̀ tó tẹ̀lé lọ nígbàtọ́lọ̀ fẹ́ sọ́rọ̀ ní obìnrin rẹ̀ kọ́ ọlọ́ni fàṣọ́lẹ̀ hajjú kọ́ ní tààtùn hafizọ́tùn ẹwù kọ́ ní tààtùn hafizọ́tùn àti hafizu alàsọ́làwátì wà kú mú lìláyìn kọ́ ní tí hafizọ́tùn mí ni pé ẹni tí ń sọ òhun rẹ̀ ẹni tí ń sọ dúkìá ọkọ rẹ̀ ẹni tí ń sọ àṣírí ọkọ rẹ̀ kọ̀ọ̀nì mi ni ẹni tó tẹ̀lé àṣẹ ọlọ́run bẹ́yàn bá tẹ̀lé àṣẹ ọlọ́run yóò rọrùn fún yàn láti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tó pé yóò mọ̀kọ́ lọ́wọ́ ọba lóní kóhun tẹ̀lé ọlọ́run wá mọ̀ mọ̀ fi áyà yìí ó fi sáàrin ìyẹn pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ tó ń bẹ́ẹ̀ bá wà nǹkan tí ó láti lè ṣe nǹkan ní kẹ́ ṣe tẹ́ẹ̀ bá ń wọ́nà tẹ́ẹ̀ bá ti rí ìkọ́mọ́sù hùdúdì láà ààlà ọlọ́run ọba kẹ́lẹ̀ gbé e dúró ọmójútó wọn àwọn ingredient tí ó lè àsìsì ẹ́ láti gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu níbi ọ̀rọ̀ ọkọ̀ aláyà ó wà mẹ́ ọlọ́run ọba fi àyà ìdíwẹ́ láti pè wá bó ṣe ká kìí ká pàfẹ́kì wọn ni ká ṣe pẹ̀lú kòṣòwò jẹ́ káwá kírùn kan sáàdì sáàfi kú a máa kírùn àríbẹ̀kọ́ tọ̀ lẹ́yìn tàbá kírùn kọ́ wo a tún gbọ́dọ̀ wá sí pẹ̀lú mọ́jẹ̀mọ́ ara rẹ̀ ni pé téèyàn bá ti gbọ́ oyé báyìí kọ́ ni bá wà níbi nìka ẹ́ téèyàn sì ń fi ìrun téèyàn fi ìbáadà ṣe kò ní níyàn lára torí gbogbo bó ṣe wù kéèyàn sọ pé bóyá èèyàn bá pẹ́ ń bẹ̀ tó kò tó irú pípẹ́ téèyàn fi ń kírun kéèyàn tó ṣe nìkálì yẹn ti ń kírun ọdún táàfi kírun táàfi kú ó ju ọdún táàfi wà níbi nìkálì so ìjọsìn kìí ṣe nǹkan kékeré ní ṣe ẹ̀dàpẹ̀ ẹ̀yìn ìyá wa nǹkan lè tọ́ lóòtọ́ ẹ̀fẹ́ ìkárò pé wá nǹkan tí ó jẹ́ ká gbádùn matrimonial home wa ní wípé káàkà máa wúwo káàkiri òun zikirullah ìrántí ọlọ́ zikirullah ìrántí ọlọ́ ìrántí ọlọ́ yẹn gangan lèyàn fi ń jọ àwọn ìyàwó ànábì lèyàn náà fi ń jọ ìtànàbì sallallahu alaihi wasallam nìka ṣe bóò láti mẹ́lẹ̀ yìí ìgbàtọ́lọ́wọ́ bá sọ́rọ̀ àwọn ìyàwó ànábì tán tó sọ orí tóun ṣe fún wọn nígbàtọ́wọ́ fẹ́ parí áyà náà kan ó ní innal ọlọ́run bá ka ìròyìn mẹ́wàá àwọn mùsùlùmí lọ́kùnrin àtàwọn mùsùlùmí lóbìn wàlmọ́mìnì na wàlmọ́mìnáàt àwọn mùmìnì lọ́kùnrin àtàwọn mùmìnì lóbìn ọlọ́run wá ká àwọn iṣẹ́ rere iṣẹ́ rere iṣẹ́ rere iṣẹ́ rere iṣẹ́ rere tẹ́yìn ó ṣe nígbà tọ́lọ́run bó parí àwọn iṣẹ́ rere tó ní ká ṣe yìí nǹkan ọ̀ ẹ̀rì pé méjì kan ló sáńsọ̀ tún ẹ̀ tó tàbẹ́ wọn tẹ́lò míì tí wọ́n sì wo nǹkan míì tó jẹ́ haramu fún wọn lọ́kùnrin àti lóbìnrin kí ló tẹ̀lé wazakirina Allaha kathiran wazakir àwọn tí wọ́n rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin àṣíràntí ọlọ́run ọba àti sísábẹ́ èèyàn níbi nìkan wa ẹ̀wù bí Aisha ṣe ròyìn Zainab ká má fi ìbáadà ká má fi sọ̀lá ṣeré àwọn ìyá wa àwọn bàbá wa tán bí wa àwọn lè má dáa tó wa níbi pé bóyá ká lo jìbáàbù ọ̀tẹ́ bá wò dáadáa gbogbo aná láàmà gbọ́ ìyá kọ̀ọ̀kan ló ní nǹkan tí fi ń súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni kódà débi fáwọn òbí tí wọ́n tún sọ fún ọ pé gbogbo tó bá nílé ọkọ rẹ sáà ní sùúrù ìjọsìn wàláhì ó sì wọ́ọ̀kì fún wọn ó wọ́ọ̀kì fún wọn so eléyìí náà wà lára kan tí a tún bára wa sọ dẹ́ntọ̀ pọ́ìntì dédé fún ẹ̀gẹ́ ó ní pé ẹ̀dá kò tún ọlọ́run ní káàwa àkọ́kọ́ àti ìyàwó tàn ṣe ẹ máa ṣe pé nìkan dàbí ọ̀rọ̀ òfin ká má wo legalistic view of nìkan nígbà pé legalistic view of nìkan ní pé pẹ́pẹ́ táàmọ̀ sọ́nà pé ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ẹ̀tọ́ rẹ̀ kẹlẹ́ tí a bá gbé nìkan lórí ẹ̀tọ́ nìkan kò ní enjoy rẹ̀ o tí a bá gbé nìkan rẹ̀ lórí ẹ̀tọ́ nìkan kò ní enjoy rẹ̀ o bọ́lá wọn bá ṣe dá ẹ̀mí lẹ́fì gbọ́pá àwọn bá sọ pé bẹ́yàn bá àìdá láti kọ́ọ̀tù ká tó wà ní kọ́ọ̀tù pé o fẹ́ fún ní ohun so in tí nìká àdálé lórí níjọ́ tí nǹkan bá crisis bá wà nìkan là ń sọ̀rọ̀ ẹ̀tọ́ tí ò bá sì fi crisis ọ̀rọ̀ wípé ni wípé kó o ṣe kọjá nǹkan tó jọ́nà àyànlẹ́ olórí tó kò fẹ́ ṣòfẹ́ kí obìnrin náà tó kọ́kùnrin náà kó gun ẹlòmí lẹ́tọ̀ ẹ̀ tó kò fẹ́ kífẹ́ wa ìbùnyàn lẹ́tọ̀ọ́ ẹgbọ́n ìbùnyàn lẹ́tọ̀ọ́ kọ́kùnrin àtobìnrin ṣe sọ fún wa pé kí nìkan àwa kó wà kí ń pé bá rí tọ́lọ́wọ́ bá ń sọ pa àwọn obìnrin tá a kọ́ lẹ̀ bọ́lọ̀ ṣe ní ká ṣe dáadáa láyàrá tó ká tó wá ń sọ ìtọ́bátọ́ tàbí kọ̀ra wálẹ̀ kan ọlọ́run lóbìnrin tẹ́yàn fọ́ ọlẹ́ tẹ́yàn ò tí ìsúnmọ́ àmẹ́ ti mẹ́ṣẹ̀ pé ibá ilẹ̀ fún sàdáàtì ẹ̀ṣẹ́ ápùdú àmọ́kẹ́ tó súnmọ́ ayé nǹkan kan ṣẹlẹ̀ tó láti kọ́lẹ̀ àbò ti mẹ́ṣẹ̀ pé iye báyìí ló fún sàdáàtì ṣé ẹni tẹ́yàn bá kọ́ ọlẹ́ ṣe ọ̀rẹ́ lèyàn bá ọ̀rẹ́ kọ́ ọlọ́run ní ìdìbà pẹ́ ti mẹ́ṣẹ̀ pé iye kan lẹ́gàn fàníṣfù máa ń farọ́tù áàpù iye tẹ́ mẹ́ṣẹ̀ ẹkùn ọ ní áàpù àfi táwọn obìnrin ìyẹn bá tẹ̀ka sàmójú kan gbá ah, well o níbi ààbù kankan mo bọ́ òkú sí kankan lára ẹ́n mọ́kùnmí kankan ọlọ́nkọ́kọ́ tún sóbìnrin àti tóbi bá gún bá bọ̀ àwọn ya bú ọ̀lẹ́dì bí yádé òkúta sùn nìká àdíkọ́kùnrin kọ́n sọ pé ah ọlọ́ọ̀ ní kí n fún ọ ní ààbù tó mú fẹ́ fún ọ pé dẹ́sà fà ní kankan papọ̀ ẹ́ ẹgbọ́n àmọ́ obìnrin lọ máa mú lọ mọ́gbọ́n àdúgbàkùnrin pé tó máa fún ẹ pé ọlọ́run sọ méjì ọlọ́run wá ní wà á ń tá fún akrobulis tapo àmọ́ kẹ́yìn ọkùnrin kẹ́yìn tẹ̀ kan bù wọn pín áàfù gẹ́gẹ́ lòfin àmọ́ ṣe kó pé hóòlù òun ló súnmọ́ páyà ọlọ́run wà látàǹsà wolford labẹ́ ẹ má gbàgbé dáadáa kéèyàn ṣe kọjá nǹkan tó jọ́ràn èèyàn ẹ̀mọ́ gbàgbé láàrin ẹ ti sàwọn nǹkan tó dáadáa kọjá ẹ má wò yàn lásán pẹ̀lú nǹkan tó fi ṣẹ̀yìn ẹ dáadáa tẹ́ ti jọ ṣe kọjá níjọ́ bá wá pẹ̀lú ọkọ rẹ̀ tí nǹkan bá fẹ́ kóbìnrin yẹn náà wò pé àwọn sì ní kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe nǹkan

kìí ṣe àyà kan kìí ṣe àyà méjì ọlọ́run ọbó mọ̀lé emphasis ń wípé ìdájọ́ tó sọ yóò wá sí sọ yóò dálíkà yóò ábùbì yí mankana minkum yóò mẹ́rù bí láwọ̀ lẹ́rù ààrẹ ẹgbọ́n tó bá wí wá ní wàlá tumsikuhunna diraran lita'tadu ẹ má hóòdì àwọn obìnrin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ bá fẹ́ wọn mọ́ ẹ má hóòdì wọn sọ́dọ̀ ara yín nítorí ẹfẹ́ fìdíra mú wọn bẹ bá ṣe bẹ́ẹ̀ fẹ́ kọjá àlàyé ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ fàkọ̀sọ́lọ́mà náà ó ti sàbòsífẹ́mì ara rẹ̀ nígbàtí ọlọ́run bá wá wà lámù annàlọ́ àti kùn ṣẹ́nà àlè ìtọ́lọ̀ fi ń ṣe wà àti fún ẹ̀fáyà ọlọ́n nìká èé ṣe fọ́ọ̀mù lásán nǹkan tó ní spiriti ni spiriti yóò máa mọ̀ pọ́lọ́wọ́ ọba ohun wọ́ṣọ̀ báyà spiriti yóò máa mọ̀ pé àmánà lè ẹjọ gbé ṣàhádà ló wà ńbẹ̀ ẹ́ àmánà ṣàhádà ló wà ńbẹ̀ kóbìnrin máa fi ìfógbà pé ní ti kóhun jẹ́ kọ òun jẹ́ ìyàwó fọ́kọ òun àmánà tọ́lọ́run bá ní kóhun gbé ni kọ́kọ́ náà mà pé òun jọ́kọ fún ìyàwó òun àmánà ni báàbí ṣe pé nù ànábì ní ìtàkùnrọ̀ àfi nìsá ẹ̀páyà ọlọ́run ọba nípa àwọn obìnrin fa ìnákù àháftòmòhúnnà bí àmánà ti ta àmánà ọlọ́run ọba lè fi gbà wọ́n níyàwó

gbogbo tọ́lọ̀ bá ti pàṣẹ rẹ̀ tọ́lọ̀ ní túláàsì ni ó ní ládájú èyí tí èṣì túláàsì mọ̀ gbogbo tọ́lọ̀ bá ti pàṣẹ rẹ̀ tó sọ túláàsì ni ó ní ládájú èyí tí èṣì túláàsì mọ̀ káàkiri zóòrì nìsì ládáa rẹ̀ ó tóbi jù kó wá jẹ ẹ̀mú fáwọn ará alẹ́ kọ́dà kọ́ mọ̀ wá sí lọ́kàn pé iṣẹ́ ládá lòun ṣe ládá ni tó ọba ló pàṣẹ rẹ̀ tó ìsọ́dì túláàdì ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan pé a ah, òun fẹ́ gbìyànjú òun fẹ́ wà responsible nǹkan lé lóòótọ́ àmọ́ òun gbìyànjú iṣẹ́ ládá ló ń ṣe dìnáàrù tàfàdátẹ̀bì dìnáàrù tó fi ṣe sàdákà dìnáàrù mí tó fi ṣe nǹkan báyìí àbọ́mù àjọ́rọ̀ èyí tó ládájú ń bẹ̀lẹ̀ èyí tó náfà ara lè so ìjọsìn ni pé èèyàn ni pé obìnrin mójú tó lé ọkọ ẹ̀ ìjọsìn ni pé obìnrin tọ́jú ọmọ ẹ̀ ìjọsìn ní pé obìnrin sọ̀pọ̀tì ọkọ ẹ̀ yes but kí la kàn nídi táwọn obìnrin bá mọ̀ báyìí tó bá sọ̀pọ̀tì ọkọ wọn kódà kọ́kọ́ ìyẹn mọ́ ní chance àti san wọ́n lẹ́san ọlọ́run san wọ́n lẹ́san bọ́kùnrin náà bá ní sùúrù nípa ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ṣẹ̀ ó tẹ̀ mọ́lẹ̀ ó wá gbé e mọ́ra ọlọ́run san lẹ́san gbogbo nǹkan náà kọ́ náà láàmà fara ya sí àsìkò tá a wà nísìnyìí challenges tí ń bá matrimonial home ó pọ̀ kọjá pé kó ń kálukú mọ́ conduct ara rẹ̀ well challenges yẹ pọ̀ àwa sì ní nǹkan tá fẹ́ protect tẹ́rí gbogbo àwọn èèyàn tán fẹ́ fọ́ fámílì tán fẹ́ ṣe àwọn òka zìnákùn kankan ibi jíwádìí àgọ́nú àwọn tọ́fẹ́ fọ́ fámílì ẹ́n tọ́fẹ́ kí kó mọ́ sọ́kọ̀ àtìyàwó kó kálukú bá tiẹ̀ lọ àwọn òka zina kún kankan haramu ni zina nù Islam the more reason tó fi ṣe wípé fámílì ògbọ̀dọ̀ fọ́ bóbìnrin bá kọ ọkùnrin ilẹ̀ àbí bóbìnrin bá kọ obìnrin ilẹ̀ àbúbìnrin náà fẹ́ kan sí kí fólò nìkan bá kọjọ dáwà ìdáwà àwọn méjèèjì náà tí èbá sí kó bá di fẹ́ yíwọ́ ohun a sọ pé bóyá gbogbo nìkan lè yóò wà ń bẹ́ ìsìlámù fàyè lẹ́ ohun exit route rẹ̀ ń bẹ́ ohun àmọ́ ẹ má jà gbé e sórí fáwọn èèyàn tafẹ̀kan fẹ́ kí nìkan fọ́ any small thing àwọn náà ti máa ṣe bí adì ọ̀kọ́ líkalẹ̀ gbogbo obìnrin ní sí àníyàn masoro mental health ẹni tó ìpínlẹ̀ kò mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ gan ó kàn gbọ́ tọwọ́lá ìwọ́sà sí ń kọ́ i'm depressed hàn mọ́ bá jágbé mọ́ lásán i'm depressed ní ẹ̀hẹ́ dọ́kítọ̀ dọ́kítọ̀ sọ pé òun náà jẹ́ tó mọ̀ fún wà depressed nígbà tó náà sáfàràn yìí náà sáà sí ń kọ́ náà ẹ́ àwọn tí wọ́n ń lo gbogbo àwọn owó yìí àwọn tí wọ́n fẹ́ kan fẹ́ kọ́kọ́ àti àwọ́ àpapọ̀ jù béèyàn bá ń kírun tó ń gbàwẹ̀ tó ń ṣe àkárù gbogbo depression yóò lọ irọ́ ni gbogbo nǹkan tẹ́rí sáńkọ̀ bí o sọ pé depression wà dáadáa o ìrọ̀ pé kò sí o ọlọ́mọ sì jẹ́ kárí kí kọkùnrin mítì ọkùnrin ibú ọlọ́mọ jẹ́ kọkùnrin náà mítì obìnrin ibú àwọn nǹkan bẹ̀tọ́ lè kọjá depression gan fún yàn ẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká àwọn tí wọ́n ń lo ogbọ ọwọ́ yìí àwọn tó ìpọ́nsẹ̀ kan fẹ́ kù níbi nìkan àwọn any small thing kódà tẹ bá ráwọ̀ ọkọ̀ ńláńlá gan tán ń pè nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó gan ẹ ti mọ̀ pé wọ́n kàn fẹ́ kóbìnrin lọ ni èmi ò sí ìgbọ́ yóò bóò lẹ́sọ pé láàrin ọkọ àti ìyàwó wọ́n ní obìnrin kan lè complain pé ọkọ òun rẹ̀ fún ẹgbọ́ àmọ́bílé èèyàn fún wa ẹ́ wọ́n ní kó sí kí rẹ̀ aládìgbọ́ tí ó yọ̀nà sàdáàkì <laughs> ìdí ilé wọ́n jọ wà ní àbí so ìjọ tán bá fẹ́ sọ níṣẹ́ láàrin ọkọ àtìyàwó wọ́n lo wọ́ọ̀dù violence toxic eh ohun kí ní làwọn èèyàn náà lítẹ̀ sí ó wá jẹ́ ká máa sí ìpín bóyá ìgbádùn kan bẹ́ ń bì kan yàtọ̀ síbi táwọn wa àwọn obìnrin náà padà máa ń mọ̀ níjọ́ tán bá kú ilé ọkọ wọn tán ó rọrùn kó bèyí dá wà especially àwọn ọkùnrin tìṣí tó ń fẹ̀ kan ń sọ pé tó bá dára lọ báyìí sáwọn dára pé òun kò sì béèrè ọmọ yóò kún ọmọ fún ọ ni <laughs> ẹ́ pé ó ti kọ́ ọmọ ìlọ́gbé ó ṣe ń jàrí ẹ́ tó kùtọ̀ pé tán bá dàgbà ó béèrè bàbá wọn èèyàn méjì gan tọ́jú ọmọ gan ẹ̀ẹ́n tiraka ọwọ́ adé àkàlẹ̀ fún ìwọ́n ń parí wà láì láti jọ kò béèrè àwọn ọmọ kí ni wọ́n náà kú ọlọ́dọ̀ rẹ̀ sí wọ́n pé tí máa ṣe ẹ̀ àwọn tí wọ́n náà tí wọ́n náà bá mìtì irú obìnrin tóun náà fẹ̀ kan nífẹ̀ẹ́ ọmọ tó bá kún ọmọ kalẹ̀ fún ọ níjọ́ ló mọ̀ pé a ah, you are not right bẹ́ẹ̀ni dídára nìkan ni tí a máa gbákò tí ó wà mẹ́ tó tún wà lásìkò tá a wà yìí ní sí ni pé kóbìnrin kọ tọ̀ yóò pa ápẹ́pẹ́ ìwọ náà sì fẹ́kan wà mẹ́ àbí kẹjọ wà papọ̀ lọ́wọ́ òkè àṣẹ ni gbogbo ọ̀nà tátà yìí káwọn èèyàn kò lé ọkọ̀ wọn lókù nǹkan lè lóòtọ́ gẹgbò ìsọ̀fún tẹ bá sì pé màtí máa béèrè ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ páwọn ìyàwó ànábì ń béèrè kí láwọn ẹ̀tọ́ owó so ìmọ̀ ń wá bẹ̀ nígbà mi ṣùgbẹ́ tó bá ní sùúrù ńgbà tí nǹkan bá tọ́ọ̀pù náà ni wọ́n appreciate ara wọn gbà tó bá kú látijọ́ tí nìkan àwá tí ń bọ́ àtàwọn bàbá wa tí ń ṣe bọ̀ náà ìta máa ń sọ náà ẹ̀fòrí ti ṣùgbọ́n nǹkan ẹyọ kan táwọn ọkùnrin ló fi jẹ́ kó rọrùn fáwọn obìnrin ó ní pé ẹ dákun fọ́síìsì tí ń kó nǹkan sáwọn obìnrin lórí ti pọ̀ dídè ọkùnrin kó wá appreciate wọn mọ́ káwọn náà má jọ ọkùnrin pé àbọ̀ ẹ̀kọ́ ṣe náà ṣíkì sáwọn ọmọ ẹ̀ ló ṣe fún ni mọ́já ṣe yẹn mọ́ o àwọn obìnrin di support as encouragement torí pé àwọn èèyàn tán fẹ́ ká kù ní ọkọ wọn àwọn forces tó fẹ́ kókùnlẹ̀ wọn tó ti pọ̀ from time to time ẹ̀ máa sọ ah lágbàjá ọlọ́run bá ìsìn ẹlẹ́sàn lóore o àwọn díẹ̀ tàn bílẹ̀ náà tẹ́ bá wọn manage eh, pẹ̀lú ògbọ́ ọlọ́run eh, bí ìkan bá dájú báyìí lọ a mọ̀ yìí a mọ̀ pé àwa lẹ́ fún àwọn díẹ̀díẹ̀ tán gbọ́ yẹn náà yóò máa àfíìsì wọn ọlọ́run kó bá mú lè wà dúró kó mú fámílì wà dúró kó jẹ́ ká lè plé róòlù wa kó jẹ́ pé bùkátà tọ́lọ̀n gbélé wa lọ́kọ̀ọ́jọ́ ká lè gbé e. àwọn ìyàwó wa náà kọ́ ẹ̀tọ́ tí wọ́n tọ́lọ̀ ní káàkiri ṣe fún ọlọ́run jẹ́ ká lè ṣe o ìkọ́ mọ́tò hùdúdì ńlá pé ká mú àlà ọlọ́run ọba ṣe ká mọ́ kọjá àlà rẹ̀ tọ́lọ̀ sọ pé ká fi fẹ́ra ọlọ́run jà lè kí ipò ẹ̀ o bàbá wa kíìpù rẹ̀ alkiyama aljanna pẹ̀lú kò ní sí wàhálà ń bẹ́ ọlọ́njẹ́ káwà aljanna o ó ṣàforíjẹ́ ẹ̀ṣẹ̀ wa fún wa o ó protect ilé wa fún wa o ó ṣe dáadáa fún wa tàwọn ọmọ wa o ó sàwọn nǹkan tó ṣe fún wa lálàlùbáríkà o kó lò wá láti ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته